بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد فسبحانك اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وبارك لنا فيما علمتنا وزدنا علما السلام عليكم ورحمة الله وبركاته ní ìtẹ̀síwájú pẹ̀lú àlàyé nípa tí ó jẹ́ ọ̀ràn yẹn tí kò àwọn tí a jẹ́ mùsùlùmí tá à gbìyànjú láti tẹ̀lé súnà nàbì nípa ìròyìn ọlọ́run ọba wa ti ń ṣe àlàyé fún wa nípa ọlọ́kan àjọkan àwọn àròyìn ètò ìsìnkú ọlọ́run ọba ròyìn ara rẹ̀ nínú ọ̀pọ̀ àmì a ti ń bẹ lórí ìròyìn alìmáyà ètò túmọ̀ àní àlùmáàríyà bíbẹ pẹ̀lú tí ọlọ́run ọba máa ń bẹ pẹ̀lú àwọn ẹrú ẹ̀ alópin sọ́nà méjì màáyẹ̀tún kọ́ọ̀tún àti màáyẹ̀tún àmà bíbẹ pẹ̀lú àwọn ẹrú èyí tó jẹ́ ti gbogbogbò àti bíbẹ pẹ̀lú àwọn ẹrú èyí tó jẹ́ èyí tí àdáyanrí sọ́tọ̀ bíbẹ pẹ̀lú àwọn ẹrú èyí tó jẹ́ bíbẹ ti gbogbogbò ilé ìkárí mùsùlùmí àti kèfèrí ẹni tí ń ṣe tọlọ́run àti ẹni tó takò tọlọ́run ẹni tó ń tẹ̀lé táwọn ànábì rẹ̀ àtàwọn ẹni tí kìí tẹ̀lé táwọn ànábì rẹ̀ ṣùgbọ́n al-ma'iyyatu khassa bíbẹ pẹ̀lú èyí tí a ti àdáyanrí rẹ̀ ilé ìkò lè jẹ́ tẹnìkan àfi tí àwọn ẹni tó so pé wọ́n ń tẹ̀lé ti àwọn ànábì ọlọ́run ọba alayhimus salatu wassalam àwọn ẹni tó àwọn nìkan làwọn ẹni tó ṣe wípé àwọn tí ń tẹ̀lé táwọn ànábì ọlọ́run ọba yìí àwọn nìkan làwọn ẹni tó ṣe wípé ma'iyatun khassa yóò máa bẹ pẹ̀lú wọn gẹ́gẹ́ bí aṣèré tí ọlọ́run ọba ti àlàyé fún wa wípé òun bẹ pẹ̀lú ànábì Musa àti ànábì Harun alayhi salatu wa salam innani ma'akuma asma'u. wa àrọ̀ èmi ń bẹ pẹ̀lú ẹ̀yin méjèèjì mò ń gbọ mò ń sì ń gbogbo ohun tó bá ń ṣẹlẹ̀ léyìí túmọ̀ sí wípé bíbẹ kan lélẹ́yìí tó jẹ́ bíbẹ tá a dá yàtọ̀ tọ̀ a ti ṣàlàyé fún àwọn olùmọ̀wá nínú ẹ̀sìn Islam wọ́n ní ìtumọ̀ bíbẹ Ọlọ́run ọba pẹ̀lú àwọn ẹrú rẹ̀ ni pé ìmọ̀ rẹ̀ ń kọ́ ọ̀rọ̀ kiri ká wọn ní gbogbo ibikíbi tí wọ́n bá wà àmọ́ bíbẹ tí wọ́n ń bẹ pẹ̀lú àwọn ẹrú rẹ̀ tòótọ́ àwọn ẹni tó àwọn ẹni tó ti pé ó ti lẹ́ni ẹ̀sà bíbẹ yun bíbẹ ti sọ àti fífi ní ṣe kò ń gẹ́ àti mímú ni dédì ń tà ń wá àti lílé ni jìnnà sí ti ọ̀dà eléyìí ni bíbẹ ìtọ́nà ọba máa bẹ pẹ̀lú àwọn ẹrú rẹ̀ ọlọ́run ọba ni a'udhu billahi minash shaitani rajim ma yakunu min najwa thalathatin illa huwa rabi'uhum wala khamsatin illa huwa sadisuhum. ولا أدنى من ذلك ولا أكثر إلا هو معهم أينما كانوا ثم ينبئهم بما عملوا يوم القيامة إن الله بكل شيء عليم ọlọ́run bá ní àwọn ẹni tí wọ́n ń sọ̀rọ̀ jẹ́jẹ́ mẹ́ta kan wọn ò ní í dá wà láàyè ibì kan àyàfi kí ọlọ́run ọbọ̀ jẹ́ nìkẹrin wa wọn ò sì ní jẹ́ márùn-ún tí wọ́n máa sọ̀rọ̀ jẹ́jẹ́ àyàfi kí ọlọ́run ọbọ̀ jẹ́ nìkẹfà wọn wọn ò sì ní jẹ́ni tó kéré sí níta awéyè ló ń kà àbí fún ọ̀pọ̀ ju níta awéyè lọ ló ń kà àyàfi kí ọlọ́run ọba máa bẹ pẹ̀lú wọn ní gbogbo àyèkáyè tí wọ́n bá wà lẹ́yìn náà ọlọ́run ọba wà fún wọn nírò nípa tí wọ́n ṣe níṣẹ́ tó bá dijọ́ gbẹ̀ndà àlùkìyàmà dájúdájú ọlọ́run ọba olùmọ̀ jẹ́ nípa gbogbo nǹkan. àyà yìí àfàmù wa láti tún fi ṣe àpèjúwe ìyá ọlọ́run ọba tún fi ṣe máa bẹ pẹ̀lú àwọn ẹrú rẹ̀ léyìí tó ṣe pé kò síbi tá a fẹ́ forí pamọ́ sí àbí kó jẹ́ pé ọlọ́run ọba ń bẹ pẹ̀lú wa kò sí ní tá a ṣe ní kọ̀kọ̀ àbí kó ṣe pé ọlọ́run ọba ń bẹ pẹ̀lú wa èyí tá a ṣe ní gbangba ọlọ́run ọba ń bẹ pẹ̀lú wa kò síbi tá a fẹ́ sá pamọ́ sí jẹ̀mọ́ ntó hàn kò hàn níwájú ọlọ́run ju ètò pamọ́ lọ nítorí pé gbogbo méjèèjì lọ́dọ̀ ọlọ́run ọba ń kọ́ fèyíà wọ́n dọ̀gba. sábà wọ àyà yìí àyà yìí fi hàn wá wípé èèyàn mẹ́ta tí wọ́n máa sọ̀rọ̀ jẹ́ẹ́jẹ́ wọn ò ní máa bẹ láyè ibì kan àwa náà mọ ọ̀rọ̀ jẹ́ẹ́jẹ́ ó ń lọ̀rọ̀ tí èèyàn méjì ń sọ tí wọn ò fẹ́ kẹ́nìkẹ̀tọ́ gbọ́ tí èèyàn mẹ́ta ń sọ tí ò wù wọn láti ẹnìkẹrin tí èèyàn ń sọ tí ò wù wọn láti ẹnìkarùn iná gbogbo àṣírí tó bá ti tayọ èèyàn méjì gbogbo ọrọ tá a tó bá ti tayọ kó àfipamọ́ sọ́dọ̀ ẹnìkan tó bá ti ń bọ́ sí etí kẹta etí kẹrin ó ti kúrò lọ́rọ̀ àṣírí so ọ̀rọ̀ jẹ́ẹ́jẹ́ náà nìkan tó ti pín méjì mẹ́ta ọjọ́ jókòó ń bì kan náà ẹnìkan wàá gbé ẹnu kó ẹnìkejì létí láti máa bá a sọ̀rọ̀ ètò ṣe kò ní fẹ́ gbọ́ eléyìí báyìí ọlọ́run ọba ní kò ní wáyé láàrin èèyàn mẹ́ta tó ti wọn ò sì ní jẹ́ni mẹ́rin àyàfi kí ọlọ́run ọbọ̀ ti ka àwọn wọn wọn à ní jẹ́ni márùn àyàfi kí ọlọ́run ọbọ̀ ti kẹfà wọn wọn ò ní pọ̀ ju eléyìí lọ wọn ò sì ní kéré sí i àyàfi kí ọlọ́run ọbọ̀ jẹ́ pé ń bẹ pẹ̀lú wọn ní gbogbo ibikíbi tí wọ́n bá wà. tá nígbàgbọ́ sílé àbá nígbàgbọ́ sí i láṣẹ nígbàgbọ́ sí i. tọ́ sábà wọ àyà yìí ọlọ́run ni máa yẹ kúnnù min najwa thalathatin illa huwa rabi'uhum èèyàn mẹ́ta ò ní máa jọ sọ̀rọ̀ jẹ́ẹ́jẹ́ àyàfi kí ọlọ́run ọbọ̀ jẹ́ kó sì kẹrin wa tí èèyàn bá gbọ́ èdè lábáwá ǹjẹ́ kí ni ìyàtọ̀ tí ń bẹ láàrin júmùlà méjì yìí tá a bá sọ pé kuntu rọ́bìà arba'a àti kuntu rọ́bìà thalatha kí ni ìyàtọ̀ tó wà láàrin ọ̀rọ̀ méjèèjì tó bá sọ pé mọ jẹ́ rọ́bìá àrùbá mọ jẹ́ ẹnì kẹrin àwa mẹ́rẹ̀ẹ̀rin àti kí n sọ pé kóńtù rọ́bìá sàlẹ́sà èmi ni mo kún àwọn èèyàn mẹ́ta yẹn tá a kí ni yàtọ̀ tó méjèèjì. na àwọn méjèèjì wà ń bẹ gbèsè nìkan wà ń bẹ àwọn méjèèjì wà ni wà ń kuntu rọ́bìà mo èmi ni mo jẹ́ ẹnì kẹrin àwọn mẹ́rẹ̀ẹ̀rin àmì mo kún àwọn mẹ́tẹ̀ẹ̀ta tá a fi jẹ́ mẹ́rin. tala kọkọ yẹn kuntu rọbi a arba'a yẹn ni pé kankan náà oríṣi kan náà ni wa oríṣi kan náà ni wa ṣùgbọ́n lẹ́ẹ̀kejì yẹn kuntu rọbi a thalatha èmi ni mo kún àwọn mẹ́ta yẹn tá a fi jẹ́ kínní tá a fi jẹ́ mẹ́rin fún èso oríṣi kan náà mẹ́ta yẹn oríṣi kan náà ni wa wọ́n tá a bá kàn án ní ení èjì ẹ̀ta ẹ̀rin á rí i pé wọ́n pé kí ni nǹkan mẹ́rin bó tilẹ̀ jẹ́ pé mẹ́ta lórí ti kan náà ẹlẹ́kẹ̀rin kìí ṣe irú wọn irú èwo wa lè tó wa nù ayà yìí ọlọ́run sọ pé ma yakunu min najwa thalathatin illa huwa rabi'uhum ṣé rabi'u arba'a àbí rabi'u thalatha. jẹyẹ eléyìí túmọ̀ sí wípé ẹni mẹ́ta ò ní ma sọ̀rọ̀ jẹ́ẹ́jẹ́ èyí tí ò wù wọn kẹ́nìkẹ́rin ọ gbọ́ àfi kọ́ lọ́wọ́ bó ṣe kí ni kó ti kẹ́rin wọn àmọ́ ọlọ́wọ́ ti kẹ́rin wọn ṣùgbọ́n bá kì í wọn torí pé ọlọ́wọ́ bá kì í ṣe kí ni kì í tó yẹ wá báyìí yẹn ni pé ọlọ́wọ́ bó ti kẹ́rin wọn tó ti kọ́ bá kì ti kẹ́rin tá a lè fi jọ ọlọ́run ọba. wàlẹ̀ hamsatin ilà huwa sadisu ṣé sadisu sittatin lélẹ́yìí báyìí àbí sadisu hamsatin sadisu hamsatin wípé èèyàn márùn-ún sì ní máa sọ̀rọ̀ jẹ́jẹ́ àbí kọ́ lọ́wọ́ bó ti kẹfà wọn ṣùgbọ́n náà bá ń kọ́ kò rí bí wọn laysa kamithlihi shay'un tán tẹ́lẹ̀ ìbá yé wa a jẹ́ pé kò sí ìwọ tó ń sọ̀rọ̀ jẹ́jẹ́ tó ti pé ìwọ àtẹnìkan ẹjọ́ ń fẹnu kura yín létí torí àti ba tẹnìkẹta jẹ́ àbí ìwọ àtàwọn mẹ́ta kan ẹjọ́ ń fẹnu kura yín létí torí àti ba tẹnìkẹrin jẹ́ àti ìwọ tó ti pé ọjọ́ ń fẹnu kọ àwọn kan létí láti ba tàwọn àjọ kan jẹ́ rántí ó lè pamọ́ sáwọn ẹni tẹ́ ń dìjọ́ ń pète pèrò láti bá tiwọn jẹ́ ṣùgbọ́n kọ́ ọ̀pamọ́ sí ọlọ́run ọba wa ọ̀pamọ́ sí ọlọ́run ọba wa àti pé kìí ṣe pé ọ̀pamọ́ sọ́lọ́run ọba wa lásán àlọ́ ọlọ́run ọba ń ti sọ̀rọ̀ kẹ́ ẹ tó sọ ó ti mọ̀ pé sọ èyí tẹ́ ẹ tẹ́ fi hàn wá kó wa jẹ̀ téèyàn bá fẹ́ sọ̀rọ̀ jẹ́jẹ́ lọ́pọ̀lọpọ̀ ọgbà ọ̀rọ̀ jẹ́jẹ́ ó máa ń dá lórí àìdáa ni àbí dáadáa náà ó máa ń dá lórí àìdáa ọ̀rọ̀ jẹ́jẹ́ a máa dá a máa dá lórí àìdáa pé rántí o máa ti di ní quarter after ten so kìnìún ta sọ pé àlọ́ gbé yẹn o mọ̀dàfara o ṣé yọ fẹ́ kéèyàn gbọ́ àbí kò ní fẹ́ kéèyàn gbọ́ kò ní fẹ́ kéèyàn gbọ́ àmọ́ tó bá di lọ́la jímọ̀ o àgé mọ́tíláṣí tí èmi pẹ̀lú rẹ sọ pé àwọn tètè rọ mi sí torí kí àfìlẹ́bà máa ní ládàá tí wọ́n bá sọ sí ọ̀rẹ́ rẹ létí pé àgé mọ́tíláṣí tá a sọ pé àwọn yọ kọ̀kọ́ wú ọ̀hún òkú ò pé kí ni ń da orí ẹ̀ láàmú gan-an sọ̀rọ̀ sókè jọ̀ọ́. <laughs> subhanallah eléyìí fi hàn pé ìtọ́ wọ́pọ̀ jù nínú ọ̀rọ̀ jẹ́jẹ́ tá a máa bára wa sọ ọ̀dà lórí ìbàjẹ́ nìjàmá tá a bá ti wá mà wípé mẹ́sàn-án nínú mẹ́wàá ọ̀rọ̀ jẹ́jẹ́ tá à bá ń bára wa sọ yóò dá ni àjẹpẹ́ àyà yìí tí ń dẹ́rù bá wa ni ni látàrí ìròyìn tí ń fún wa nítorí pé gbogbo ọ̀rọ̀ jẹ́jẹ́ tẹ̀ máa bára yín sọ àti mọ̀ yín àwọn aládá yín àti mọ̀ntẹ́ǹsì àmọ̀ntẹ́ǹsì àmì tẹ̀ẹ̀ní sí i. ẹ mọ̀ pé gbogbo ọ̀rọ̀ tẹ̀ máa ń bára yín sọ jẹ́jẹ́ ọlọ́wọ́ bá ń kọ́ ìbẹ̀ pẹ̀lú yín. sẹ́rù ọlọ́wọ́ báyàn àbí òní báyàn yọ báyàn. eléyìí á mú kátúláàsì ara wa láti mú kí àwọn ọ̀rọ̀ jẹ́jẹ́ tá a bá máa bára wa sọkọ́jọ́ ìtọ́dà torí pé ó ń bẹ nínú ọ̀rọ̀ àmì ìtọ́pọ̀ jù nínú rẹ̀ ńkọ́ èyí tí ọ̀dà ni náà lọ́lọ́run sọ pé la khayra fi kathirin min najwahum illa man amara bi sadaqatin aw ma'rufin aw islahin bayna an-nas wa man yaf'al dhalika ibtigha'a mardati llahi fasawfa nu'tihi ajran 'azima ọlọ́ni kò sóore nínú pípọ̀ ẹni tó bá ti pọ̀rọ̀ jẹ́jẹ́ tiẹ̀ tí ń bọ́mọ ẹ̀yà rẹ̀ sọ òun náà ní sàrà àbí ti pé jẹ́jẹ́ tiẹ̀ tí ń ẹ̀yà rẹ̀ sọ òun náà ní ṣe dáadáa àbí ọ̀rọ̀ jẹ́jẹ́ ètí ń bọ́mọ ẹ̀yà rẹ̀ sọ ó dá lórí sísàtúnṣe ní láàrin rẹ̀ àtẹnìkan táàrin wọn ọ̀jọ́ dán ọlọ́ni gbogbo ẹni tó bá ṣe lé yẹn dáadáa ló ṣe ṣùgbọ́n kó ṣe èbìtẹ̀ فسوف نؤتيه أجرا عظيما gbogbo ẹni tó bá ti bẹ́ẹ̀ ọlọ́run láàfún ní ẹ̀san ńlá ọlọ́run bá kó sí wa lọ́kàn lóyún tó lè máa fi fi gbogbo ní tá a bá sọ ní kọ̀rọ̀ ọlọ́run ọba gbọ́ ẹ̀rú ọba wa bí òní bá wa gbogbo tí wọ́n sọ yọ ọlọ́run ọba ń di ìtumọ̀ bíbẹ pẹ̀lú wọn òun náà ní pé ọlọ́wọ́n bá ń rí wọn ó sì ń gbọ́ ọ̀rọ̀ wọn ọmọ ń tọpamọ́ ní ọ̀rọ̀ wọn ọmọ tí wọ́n ń sọ jẹ́jẹ́ kò sí kàtí wọ́n fẹ́ gbé pamọ́ sọ́lọ́run yàtọ̀ sí pé ọlọ́wọ́n bá ń wọn ọmọ tí wọ́n ń sọ ó sì ibi wọn tó ni ní òrí ti ṣe wa ń bẹ pẹ̀lú yín tó ṣe pé kí ni wọn kọ gbogbo ń tẹ̀ ń wa inna alaykum lahafidhin kiraman katibin ya'lamuna ma taf'alun ọlọ́ni dájúdájú àwọn ẹlẹ́rìí ń bẹ pẹ̀lú yín àwọn ẹlẹ́rìí yẹn alákọ̀wé ni wọ́n àbí akọ̀wé ni wọ́n tó jẹ́ nítorí pé ńlẹ̀ ayé ń bì lakọ̀wé alábùkù wà tó ti pé tó fún ń kọ́kọ́ kò ní kọ́ táwọn mọ̀lẹ́kà bá rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ wọn dàrú àbí òní dàrú yọ dàrú àwọn èso ń jàǹbá wọn èso alábòsí tó fi pé nítorí ẹ̀kọ́ sáyẹ̀nsì kò ní sáyẹ̀nsì yóò ní kẹ́ tún wáyé ṣe ná kó tó di pé bírò tòun náà yóò ṣe nítorí ẹ̀kọ́ ṣe subhanallah kiraman katibin àwọn alákọ̀wé alápọ̀nlé làwọn wọ́n kọ iṣẹ́ wa sílẹ̀ ya'lamuna ma taf'alu wọ́n sì máa ń tẹ̀sí níṣẹ́ eléyìí túmọ̀ sí pé wọ́n máa ń tẹ̀sí níṣẹ́ ajẹ́pé nǹkan kan ò ní tàbí wọn. tọ́ yàtọ̀ sí kọ́lọ́ wọn bá ń rí ọ ọmọ ayébi tó wà ọmọ ntẹ́ ń sọ ní jẹ́jẹ́ àwọn òjíṣẹ́ rẹ̀ tán jáwọn àlékà wọn tún bẹ pẹ̀lú yín wọn tún kọ́ sẹ́yìn sílẹ̀ wọn ń kọ́ ntẹ́ ń sọ̀rọ̀ jẹ́jẹ́ nípa rẹ̀ sílẹ̀ kẹ́ bọ́lọ̀ wọn ti sọ yìí pé am yahsabuna anna la nasma'u sirrahum wa najwahum bala wa rusuluna ladayhim yaktubun àbí wọn wà lérò yìí pé àwọ̀ àwa kì gbọ́ ntí wọ́n ń sọ ní bòńkẹ́lẹ́ níbí àwa kì í gbọ́ ọ̀rọ̀ jẹ́ẹ́jẹ́ tí wọ́n ń sọ níbí èyí tí wọ́n ń sọ ní kọ̀rọ̀ wọ́n ti bọ́ pamọ́ sáwọ́ ọlọ́run ọba níbí ọ̀rọ̀ orí bí wọ́n ti ṣe ń ro àwọn òjíṣẹ́ wa ń bẹ pẹ̀lú wọn tí wọ́n ń kọ́ tí wọ́n ń ṣe yẹn yàtọ̀ sí pé àwọn ọlọ́run ọba gan mọ̀ wọn a sì rí wọn àmọ́ tí wọ́n ń ṣe. eléyìí náà ń dẹ́rù báyà ni àbí ń ṣèyàn lójú kòkòrò ń dẹ́rù báyà ni o pé sọ ẹnu ẹ gbogbo ntọ́ bá sọ jáde láti kọ́ lọ́wọ́ bá ń gbọ́ gbogbo ntọ́ bá sọ lọ́rọ̀ láti pé kọ̀ pamọ́ sọ́lọ̀ yàtọ̀ sílẹ̀ yìí tani tún bẹ pẹ̀lú ẹ àwọn màláíkà tó ti fi wọn kọ́ńtà ń ṣe sílẹ̀. alimami ibn kathir rahimahullahu ta'ala wọn ní torí àyà yìí ìní ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn olùmọ̀ ìní wọ́n ti sọ fún wa nípa pé ẹnu àwọn olùmọ̀ kò lórí ń pé ń tá àgbà lérò pẹ̀lú àyà yìí máa yẹ kúnnù mi nẹ́jú àtẹlẹsẹ̀tì ìlà hùwà ọ̀bí ọ̀hún ẹnu wọn kò lórí wípé ń tá àgbàlérò pẹ̀lú àyà yìí òun náà ni màáyẹ̀tù ìlmìhì subahana òun náà ni pé ìmá rẹ̀ ògo ni fún ọlọ́run ọba wa ìmá rẹ̀ ń bẹ pẹ̀lú àwọn ẹni tí wọ́n bá ń sọ̀rọ̀ jẹ́jẹ́ tí wọ́n bá jẹ́ mẹ́ta ọlọ́wọ́n bá ń bẹ pẹ̀lú wọn pẹ̀lú ìmá wọn tí wọ́n bá jẹ́ márùn ọlọ́wọ́n bá ń bẹ wọn pẹ̀lú ìmá rẹ̀ ọjẹ́ kíni ẹnìkẹfà wọn wọn ò ní jù lọ wọn ò sì ní dín sóńkà yìí gẹ́gẹ́ bá ti ṣe ṣàlàyé fúnra wa alukur'ani yẹn yìí ti ń dá àlìkan máa ń túmọ̀ gẹ́gẹ́ bá ti ṣe fẹ́ nítorí pé a bá ti gbéde lárúbáwá rárá a máa padà sínú àwọn tíra tafsir láti máa wo kí ni àwọn afá tafsir sọ nípa rẹ̀ torí ká má bàa ti sọ kí n tó gba àwọn aṣíwájú wa láàyè kó lè bá àgbà wa náà láàyè ẹni tó bá ti rí pé kò sáàyè fò níbẹ̀ àjẹpé láwọ̀sí àwọn àkùlẹ̀ ọlọ́run ike hàn ọlọ́wọ́ bá ń bẹ pẹ̀lú ọ pẹ̀lú dáàtì rẹ̀ là kàlà thumma alfa kàlà àgbọ̀dọ̀ sọ ike ọlọ́wọ́ bá ń bẹ pẹ̀lú wọn pẹ̀lú pàápàá rẹ̀ rárá èèyàn gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ rárá so eléyìí ni tí imaam ibn kathir tí wọ́n sọ nínú tafsiri wọn wọ́n ní wàlá ṣẹ́kà fi iradati dhalika wọ́n ní kò sí tàbí ṣùgbọ́n ṣùgbọ́n o gbígbọ́ ọlọ́run náà tó ń bẹ pẹ̀lú ìmọ̀ rẹ̀ tí ń bẹ pẹ̀lú wọn. ìyẹn ni pé gbogbo tí wọ́n bá ń ọlọ́run ọba ń bẹ pẹ̀lú wọn pẹ̀lú ìmọ̀ rẹ̀ ó sì ń bẹ pẹ̀lú wọn pẹ̀lú gbígbọ́ rẹ̀. wàbá sọríhì àti ríríran rẹ̀ wàbá náà fi àti pé ríran rẹ̀ ọ̀kárí wọn. فهو سبحانه مطلع على خلقه àtìpé ọlọ́run ọba ògo ni fún ó ń rí àwọn ẹ̀dá rẹ̀ tó dá la yagibu anhu min amrihim shay nǹkan kan nínú ọ̀rọ̀ wọn kì í pamọ́ sọlọ bẹ́ẹ̀ lọ́lọ́run ọba wa rí jọ̀nà. tọ́ ọlọ́run ọba ní ẹni tí ń sọ̀rọ̀ jẹ́jẹ́ kan wọn à ní jẹ́ mẹ́ta àfi kọ́ lọ́wọ́ jẹ́ nìkẹrin wọn wọn à sì ní jẹ́ márùn-ún àfi kọ́ lọ́wọ́ jẹ́ nìkẹfà wọn wọn à ní kéré sí báyìí ló ń kà á. àbí kí wọ́n pọ̀ jù bẹ́ẹ̀ lọ àbí kọ́ sí pé ọlọ́run bá ń wọn a sì ní bíbẹ pẹ̀lú wọn yìí ìyẹn ni pé pẹ̀lú ìmá rẹ̀ ìmá rẹ̀ àti gbígbọ́ rẹ̀ ìmá rẹ̀ àti rírí rẹ̀ ọlọ́run bá ń bẹ pẹ̀lú wọn ní gbogbo bíkíbi tí wọ́n bá wà. tó bá wá jẹ́ pé ọ̀rọ̀ bá pin sórí pé ọlọ́run bá rí wọn ó sì mọ̀ gbọ́rọ̀ wọn ni kò yawm al-qiyamah níjọ́ gbẹ̀ndẹ̀ al-qiyamah bi jami'i a'malihim nípa gbogbo sẹ́tí wọn gbélé ayé sí àti tó pamọ́ àti tó ń ṣe ní gbangba gbogbo ẹ̀ lọ́lọ́run ọgbọ́n sọ fún wa ọlọ́run ni wa wajadu ma 'amilu hadira wala yazlimu rabbuka ahada wọn rí gbogbo tí gbélé ayé ṣe níwájú wọn ọlọ́run ọba rẹ̀ kì í sì ṣe àbòsí fẹ́nìkan torí de eléyìí tí bá ṣe dáadáa kó múra sí o tí màá jẹ́ pé àìdáa náà ní ṣe kó tètè jáwọ́ ńbẹ̀ torí pé gbogbo níta máa ń ṣe láyé ń bí kò sí ìtọ́pamọ́ sọ́lọ̀ níparí àyà yìí ọlọ́run ní inna Allaha bi kulli shay'in alim olùmọ̀lọ́lọ́wọ́n bá jẹ́ nípa gbogbo nǹkan kò sí tọ́lọ́run ọba ọ̀mọ̀jọ́mọ́ kò sí ti ọlọ́run ọba awakọ̀ mọ́. alimami ahmed rahimahullah wọn ní tá a bá wò bẹ̀rẹ̀ àyà yìí á rí i pé ìmọ̀lọ́lọ́wọ́n bá fi bẹ̀rẹ̀ rẹ̀ ní ìparí àyà yìí ìmọ̀ náà lọ́lọ́wọ́n bá tún fi kánfún rẹ̀ ọlọ́ni máa yakunu min najwa thalathatin illa huwa rabi'uhum wala khamsatin illa huwa sadisuhum wala adna min dhalika wala akthara illa huwa ma'ahum aynama kan gbogbo eléyìí dá lórí ìmọ̀ ní ìparí ọlọ́run tó sọ pé inna Allaha bikulli shay'in ìmọ̀ ọlọ́run ọba ọ̀kárí ní ìbẹ̀rẹ̀ ó sì tún kárí ní ìparí ní ìparí nǹkan kan pamọ́ sọ́lọ̀ gbogbo nǹkan pátá níwájú ọlọ́run ọba ọlọ́run ọba mà nípa rẹ̀ ala ya'lamu man khalaqa wa huwa al-latiful ǹjẹ́ ọlọ́run ọba tó ṣẹ̀dá wá ṣeéṣe nípa ẹ̀dá tó dábí kò ṣeéṣe nígbà gbogbo ntọ́wẹ́ tí nǹkan kan gbogbo nǹkan lọ́mọ pàdá torí imaamu ahmed rahimahullah wọ́n ní ìmọ̀ lọ́lọ́wọ́ bá fi bẹ̀rẹ̀ àyà yìí ìmọ̀ náà lọ́lọ́wọ́ bá tún fi parí rẹ̀ alimam abu umar ibn abdulbar rahimahullah ta'ala àgbà nínú àwọn olùmọ̀ nínú madhabil maliki eléyìí jẹ́ àgbà nínú àwọn olùmọ̀ nínú madhabil imaami malik rahimahullah àfa yìí ọjọ́ kan nínú àwọn àfa ibn hazm al-zahiri rahimahullah ibn hazm táwọn kó ti fira wo almuhalla tó jẹ́ agbẹnusọ àgbà fún àwọn tí ń tẹ̀lé madhabu kínní al-Zahiri ọ̀kan nínú àwọn àfa rẹ̀ níta ni al-imam ibn abdulbar tó ń jẹ́ àgbà nínú àwọn àfa malikiya al-imam ibn abdulbar rahimahullah gbogbo tíra tá a máa ń kà tí wọ́n ní qala abu umar ẹni tí wọ́n gbà lérò rẹ̀ níta ni yusuf ibn abdulbar yusuf ibn abdulbar afa ńlá la báyìí nínú tíra tó ń ti fún wa òun náà ní tíra tó ń pè ní atamhid atamhid tó jẹ́ sharhu fún muwaffa ti imaamu malik rahimahullah tó jẹ́ twenty four volume wọ́n fi ṣe àlàyé muwaffa ti imaamu malik rahimahullah ọ̀rọ̀ tí wọ́n pọ̀ nínú tíra yìí nípa àdéhùn ọ̀nà táde fi gbà wá tó gúnrégé àbí ògúnrégé kí ni wọ́n sọ nípa rẹ̀ kíláàsì ti tọ́ wọ́ọ̀bẹ̀ bóun ni malik ti sọ pé balaga ni tí ọ̀sọ́ ẹni tó sọ fún gan gbogbo àlàyé tí wàá pọ̀ jù mẹ́rin kan á sọ fún pé àfa wa ọ̀rọ̀ tẹ́ sọ yìí ti pọ̀ jù kò lè wúlò fún àwọn ẹni tí wọn ò bá jẹ́ specialist nípa àmà ṣẹ̀ríà àfikẹ́ wa kọ tírà ìfún wa lọ́nà mí ọ̀tọ̀ tó fi wúlò fún gbogbo àlòmọ̀ lápapọ̀ wọ́n wá tún tírà yìí ṣe lọ́nà mí wọ́n wá pè ní al istidkar eléyẹn dá lórí fíkù lásán tó wà nínú sharhu muwatta eléyẹn tó wá jẹ́ thirty volume so àfa gbà ní àfa yìí wọ́n wá sí kò sí àwàdànù kò sí àwàdànù kan nínú gbogbo ọ̀rọ̀ rẹ̀ tẹ́ bá lọ wo àwọn afáàsán ti sharhu sahih bukhari sahih muslim gbogbo wọn pátá ẹ̀rí bọ́rọ̀ ibn abdulbar náà wọ́n mọ̀ kó qala ibn abdulbar nínú sharhul muwatta tọ́lọ̀ ń bá ní kó ti kò ń gẹ pé ọ̀kan nínú àwọn àdìsí táwọn náà ṣe sharhu rẹ̀ nínú bukhari àbí muslim ọba wa nù muwatta ọ̀pọ̀ ẹ̀nìkan lọ ọ̀rọ̀ ibn abdul bar ni wọ́n kù àfa àgbà nílé ibáyìí ó sì jẹ́ àfa kan tó ṣe pé kìí ṣe pé ń tẹ̀lé mẹ́tàbù ìmáàmù Malik ní tẹ̀lé afọ́jú kàlà ṣùgbọ́n ń tẹ̀lé ní tẹ̀lé ìmàní tí ìmáàmù Malik tí mẹ́tàbù rẹ̀ tí wọ́n bá sá ti ṣe kàn bẹ̀ tó takò àdéhìí yóò sọ pé ah wal haqqu ma fil ntí ń sòdodo ni tó wá nínú hadith irú àwọn wọ̀nyí báyìí wọ́n sọ wọ́n irú wọn sọ wọ́n nínú àwọn tó ṣe pé táwọn bá rí ọ̀rọ̀ ìmáàmù wọn tọ́ta kọ̀rọ̀ ànábì sallallahu alayhi wa sallam wọ́n mú ọ̀rọ̀ anabi wọ́n ti síwájú wọ́n fọ̀rọ̀ ìmáàmù sẹ́yìn wọ́n sọ lògiri nítorí pé ìmáàmù àwọn náà ti sọ pé ọ̀rọ̀ táwọn ó ṣe yiri wò nǹkan tó ṣe gbà wọlé wa ń ṣe dànù wa ń yàtọ̀ ta ni anabi wa Muhammad sallallahu tontori ẹ alimami ibn abdulbar rahimahullah ta'ala yàtọ̀ sí lẹ́yìn wọn tún ní tírà rẹ̀ pẹ́tẹ́ wọn ní tírà kan ètò ti pé wọn ti fún wa wọn pè ní al-isti'ab al-isti'ab fi ma'rifati sahaba wọn ṣe nítorí àti mọ àwọn sàbí anabi sallallahu alayhi wa sallam ẹ sì gẹ́gẹ́ bíi dictionary ni ẹni tẹ́ máa wá káyipẹ́ wá umar ibn al-khattab ẹ sì báàbù làáyìn àyìn mim umar ẹnu akata gbèsè ayé rẹ gbogbo ẹ tuntun kọ wíwí eléyìí lẹ́yìn rẹ gbogbo wọn náà kọlá ibn abdulbar wọn máa wí gẹ́gẹ́ bí alḥafiz ibn hajar nínú tírà àwọn al-isaba fi tamyiz as-sahaba àti ibn al-athir nínú tírà rẹ usudul ghaba gbogbo wọn náà kọlá ibn abdulbar subhanallah rẹ afa àgbà làwọn eléyìí àwọn afa tó ti ṣe pé ojú wọn pọ ojú wọn ò dín sọmọ arúgbó tán kíkọ́ takò ní ìmọ̀ àwọn wí wọn ni wal haqqu fil torí ẹ̀ ló fi jẹ́ pé wọ́n bẹ́ẹ̀ nù àwọn àfà táwọn àfà ti ń tẹ̀lé súnà fẹ́ràn gan. alimam ibn abdulbar rahimahullahu ta'ala àwọn ẹni tá a fi ń sèyàn ara nu tí wọ́n bá mú kọrú àwọn eléyìí sọ pé gbogbo àwọn tí wọ́n mọ̀ ojú kìíní kan maradona kìíní kan ronaldo kìíní kan romario kìíní kan gbogbo ẹ̀rí orí orí o. ọmọ nǹkan kan nù pa àwọn àfà islam sẹ́mi kó kú díẹ̀ káàtó nù lọ́yẹ̀ kí wọ́n morúkọ àwọn eléyàn wò láyìíká abẹ́ẹ̀ àwọn bàbá ti wá nìyẹn fẹ́jì ní ibi mẹtìlẹ́hìn wọn náà múru wọn wá nínú àwọn Romario nínú àwọn Ronaldo nínú àwọn. ìdá jama'atna ya jarirul majami'u ìgbà tí àyè àpéjọba kó wa jọ múru wọn wá kárí sáárì irú wọn àní ríru wọn làwọn olùmọ́bí máa ń sọ pé kọ́dà àwọn màmá màmá wọn ò tún ní ríru wọn bí ma torí pé àwọn àfa àgbà yẹn tí yẹn bá ń ká tàbí sí ayé wọn àti tí wọ́n ṣe yóò rí pé wàhùwà irú wọn sọ̀rọ̀. alimami ibn abdul bar rahimahullah ta'ala wọn ni ajma al wọn ni gbogbo àwọn olùmọ̀ ẹnu wọn kò mina sahaba bẹ̀rẹ̀ látòrí àwọn sàábé wa tabi'in àti àwọn tabi'in alladhina alladhina hamalu anhum tawil alladhina humila anhum tawil àwọn tó ti pé láti ẹnu wọn ni wọ́n ti gba tafsir àwọn tó ti pé láti ẹnu wọn ti gba tafsir al-Qur'an àti àwọn tó ti pé láti ẹnu wọn ti gba ìtumọ̀ àdéjà anábì sallallahu alaihi wasallam gbogbo wọn ẹnu wọn kò ayi tafsir al-Qur'an àwọn tó ti pé lẹ́nu wọn ti gba tafsir al-Qur'an ẹnu gbogbo wọn kò qalu fi ta'wili qawlihi wọ́n sọ nípa tafsir ọ̀rọ̀ ọlọ́run ọba tó sọ yìí pé ma yakunu min najwa thalathati bí àwọn sẹlẹfù sọọlẹ àwọn àtiwájú wa rere ṣe máa ń kọ́ tẹ̀síìrì nù àbí òye wa kì í ṣe pé ìta wa máa ṣe tá a máa sẹ̀ra wa jẹ yẹn. sàgbé máa yakunu min najwa thalathatin àwọn àmọ́ túmọ̀ rẹ̀ bá ti fẹ́ akọ̀mọ̀fẹ́nu wa rọ́ọ̀fù kálá ẹ padà wàhálà ni ẹni tó fẹ́ sinmi tí ó fẹ́ wàhálà kò lè jẹ́ àbí òye wa òfin ṣe tẹ̀síìrì nìsín ó yẹ kó kátìrà bi bíi mẹ́wàá lórí àyà kan kó tó di kó wa sọ̀rọ̀ yẹsi kọ́kàn gbé jalalẹ́yìn ó gbé síwájú o kẹsì pé kò da o àmọ́ kó ajẹ́ pé jalalẹ́yìn nìkan ló gbé síwájú ọ̀wá ń sọ tí ó wà ń bẹ̀ náà fi ń kún ń rọ́ọ̀fù ẹnu bó ti ti fẹ́ ẹsẹ̀ torí pé subhanallah bí tẹ́nìkan ti ṣàtìṣe ẹnìkan ṣàtúnṣe rẹ̀ tó bá kó tíra tẹ̀síìrì bíi mẹ́wàá síwájú bẹ́ẹ̀ ó rí i pé ńgbà tí wọ́n bá lọ sọ̀rọ̀ pa rẹ̀ pẹ̀lú ògo ọlọ́run ìmọ̀ rẹ̀ yóò ti kọjá tẹni tó ṣàlàyé tó kéré jù nípa àyà rẹ̀ bẹ́ẹ̀ ni àlọ́ ẹ̀kọ́ bẹ́ẹ̀ ni torí ẹ̀ ló fi jẹ́ pé ẹ wò ó ní ìsìnbá àfa àti tẹ́ ń ṣàlàyé náà láti sọ pé alukur'an tẹ́ bá fẹ́ túmọ̀ rẹ̀ nínú ká alukur'an ò túmọ̀ ara rẹ̀ àbí ẹ wá gbọ́ bí imam ibn abdulbar ṣe ń ṣe ń sọ ó ní gbogbo àwọn olùmọ̀ bẹ̀rẹ̀ látòrí àwọn sàbí tó fi dórí àwọn tàbíìn àwọn tó ti pín lẹ́nu wọn láti gba tafsiri al ẹnu wọn kò lórí pé tafsiri àyà yìí ma yakunu min najwa thalathatin wípé àwọn èèyàn mẹ́ta ò ní máa sọ̀rọ̀ jẹ́jẹ́ illa huwa rabi'uhum àfikọ́nà ọgbọ́n jẹ́ ní kẹrin wọn wala khamsatin wọn àti ní jẹ́ ní márùn illa huwa sadisuhum àfikọ́nà ọgbọ́n jẹ́ ní kẹfà wọn al-aya aya yìí wọ́n tafsiri rẹ̀ ni wa ala arshihi wọ́n ní tẹ̀sí rẹ̀ ni pé tó ń ti pé ọlọ́run ọba ń bẹ lórí àga ọlá rẹ̀ lókè àga ọlá rẹ̀ wà ilmuhu bi kulli makan ìmọ̀ rẹ̀ sì wà ní gbogbo àyè kí ló yẹ wàá bẹ̀ ọ́ ìyẹn ni pé bíbẹ pẹ̀lú wọn ọ̀tà kò ń bẹ lókè àga ọlá rẹ̀ ìyẹn ni pé ń bẹ pẹ̀lú wọn pẹ̀lú kíni pẹ̀lú ìmọ̀ rẹ̀ báyìí làwọn tàbí wa sọ báyìí làwọn tàbí ìyìn náà sọ ó tó wa àbí ó tó wa ó tó wa o ẹ wọ́n wá ní àfàtì wa sọ táwa là àfàtì ẹ lẹ́gbẹ̀ẹ́ àwọn tàbí kí ni ajá má lẹ́gbẹ̀ẹ́ àwọn tàbí ẹ̀yìn ntótó wọn ó yẹ kó tó wa àbí ó yẹ kó tó wa ó yẹ kó tó wa wọ́n ní wà ilmuhu bi kulli makan ìmọ̀ rẹ̀ sì wà ní gbogbo ààyè eléyìí jẹ́ ọ̀rọ̀ àwọn tàbí àtàwọn tàbí ẹ̀yìn yẹn ni pé ń bẹ pẹ̀lú wọn pẹ̀lú ìmọ̀ rẹ̀ alimami ibn abdulbar ó wá sí àfikún báyìí pé wa ma khalafahum fi dhalika man yuhtajju bi qawlihi wọ́n ní kò sẹ́nìkan tó takò wọn nínú ẹni tó ṣe pé ọ̀rọ̀ rẹ̀ nítumọ̀ nínú ṣẹ̀ríà subhanallah ìyẹn ni pé gbogbo ẹni tó takò wọn nípa ọ̀rọ̀ yìí àtọ̀rọ̀ tó sọ àtàìsọ rẹ̀ ọ̀dọ́gba kò sẹ́ni tó máa ń lé wọn gan á ń bọ́sibọ́sí àdúgbò wọn ìyẹn nínú ọ̀rọ̀ ọ̀mà tó eléyìí túmọ̀ sí wípé báwọn sàábẹ̀ ṣe túmọ̀ rẹ̀ nu báwọn tàbíyìn náà ṣe túmọ̀ rẹ̀ nu illa huwa rabi'uhum àfikọ́lọ́ ọ̀bọ sì kẹrin wọn pẹ̀lú ma rẹ̀ wala khamsatin illa huwa sadisuhum òsì ní jẹ́ márùn àfikọ́lọ́ ọ̀bọ sì kẹfà wọn pẹ̀lú kíni pẹ̀lú ma rẹ̀ wa huwa ma'ahum ó sì ń bẹ pẹ̀lú wọn pẹ̀lú kíni pẹ̀lú ma rẹ̀ aynama wọn lọ́lọ́wọ́ bá sọ pé la tahzan inna allaha ma'ana má bọkàn jẹ́ má bọkàn jẹ́ rárá ọlọ́wọ́n bá ń bẹ pẹ̀lú wa ọlọ́wọ́n bá ń ròyìn ó ní má bọkàn bá ń bẹ pẹ̀lú wa eléyìí alukur'an àti muhammad sallallahu alayhi wa sallam. anabi sọ fún abubakar radiyallahu anhu ìgbà tí anabi wa sallallahu alayhi wa sallam àti abubakar tí wọ́n ń ṣe hijira lọ sí medina tí wọ́n sá sínú kòtò tó wà nínú àpáta Thawr ní ìlú mẹ́kà létí ìlú nílùú mẹ́kà anabi sọ̀rọ̀ yìí fún abubakar anabi lọ sọ fún Abubakar Ọlọ́run ọba wọn fún wa wéyìn pàtó ṣẹlẹ̀ ṣé ọ̀rọ̀ anabi ni ní ìsìn ni abalukura alukura ìyàtọ̀ alukura nínú àtọ̀rọ̀ tí wọ́n máa kọ́ wa nù wé mi. Ọlọ́run ọba fún wa ròyìn ó ti di ọ̀rọ̀ Ọlọ́run torí ẹ wá sọ pé gẹ́gẹ́ bí ìròyìn tọ́nà fún wa nù alukura ni nípa ọ̀rọ̀ tá anabi sọ fún tani fún Abubakar ẹni sọ fún anabi sọ fún Abubakar tó yé wa. ẹ sọ pé ọlọ́run fún wa ròyìn wípé anabi wa muhammed sallallahu alaihi wasallam fún tani ó fún abubakar nígbà tí ninu àánú kòtò nínú àpáta wo àpáta sáwọ. anabi wa sallallahu alaihi abubakar rẹ mùsùlùmí lónìí máa dúpẹ́ islam rẹ lórí ẹ̀ kọ́rọ́nù kọ́rọ́gbọ̀ kò sí ọ̀nà táwọn kèfèrí ọgbà láti pé káwọn pa anabi wa muhammed sallallahu alayhi wa sallam àbí táwọn ọba tiẹ̀ rí pa káwọn so káwọn ọ̀ràn lókun kọ́mọ rí kadé kọ́mọ rẹ nìkan bá sọ̀rọ̀ kẹ́nìkan ọmọ rí torúkọ sí mọ̀ pé ọ̀rọ̀ rẹ̀ yìí ó dùn ọ̀tayọ̀ oyin kò sì sí aka ìlórí títì rẹ̀ ó sì máa ṣiṣẹ́ tí ó gbọ́rọ̀ bóun láti wá ṣe àwọn ọ̀fẹ́ gbàgbọ́ àti fẹ́kẹ́lómi ọgbàgbọ́ àfi ká pa wọ́n tètè pípé káwọn pa táwọn bá ní káwọn pa bóun làwọn ti fẹ́ pa àṣetáàní kọ wọn ikú ẹ̀yàn géńdékùnrin kọ̀ọ̀kan láti inú ẹ̀yà kọ̀ọ̀kan kí kálukú mú ìdà tó mú bérebére lọ́wọ́ kí wọ́n wá nà á ní ìdà ní ìnà ọkùnrin kan ṣoṣo bí ìgbà tó ti pé èèyàn kan lọ sà ní ìdà yẹn lẹ́ẹ̀kan náà bí kò pé ní èjì ẹ̀ta fún wọn kí ìdá wọn fi sọ̀tì lálẹ́ kan náà. tọ wọn ò ní lẹ́nìkan tí wọ́n mú ipò ńlọ́pàá ànábì sallallahu alaihi wasallam àjẹpẹ́ gbogbo agbari kẹfìrí ńlọ́pàá awọ́pọ̀ tọ́pàá ànábì nù sallallahu alaihi wasallam àjẹpẹ́ àwọn òpin díya rẹ sàn láàrin àwọn. àwọn èèyàn rẹ̀ ò ní bá jà torí tí bá láwọn ọba gbogbo yọ ká wọn láyà bí wọn wọn láyà. tún wá dé ti pé tá a ká tì má lé kámẹ́jọ olóde lọ nígbà tá a bá tì má lé sẹ́nìkan kan ọba rí tó náà rẹ́ nìkan kọ́ wá kó ń pè yàn lọ sídìí ẹ̀sìn ọlọ́ọ̀kan pé èèyàn á máa bógiri sọ̀rọ̀ bí kò ní bógiri sọ̀rọ̀ wọ́n dètè wípé àwọn ò ti bẹ́ẹ̀ nínú ète wọn ò ní pé ọ̀dà àbí ká tiẹ̀ wá lè jìnnà ká gbé jìnnà ká gbé sá káwọn èèyàn máa rí mọ́ ká kákó lu wa wọn mọ̀ pé. musulumi gan tí èsà nẹ́bí sallallahu alaihi wasallam ó ninu nínú àtàrà ìwọ́tọ̀ jẹ́ mùsùlùmí lódodo ànábì lápèjúwe rẹ̀ kàlgáì ɔda gẹ́gẹ́ bi òjò ni ayinama hàlà nàfà gbogbo bí tójú bá dé yọ sáfà musulumi mùsùlùmí nù tí èsà nẹ́bí ò kátó apá nẹ́bí sallallahu alaihi wasallam gbogbo bí torí tó bá pẹ́ nàbí tó lọ ọ̀rẹ́ sáwọn èèyàn kan pàtó ni sẹ́wọ̀n pé irú rẹ̀ tí wọ́n bá ní wọ́n lé lù kò ní rí sẹ́sẹ̀ àmọ́ lọ́ọ̀rẹ́ ti gbogbo àgbáńlá ayé bóyá bíi títẹ̀ rẹ̀ ó ti tètè yá jíjẹ́ lẹ́fẹ́ ti lọ torí ẹ̀ wọ́n dètè lóríṣiríṣi wọ́n dètè ọlọ́wọ́n ọba náà sì ń dàtì ẹ̀ wallahu khairul makirin ètè tọ́lọ́wọ́n ọba ló dáa jù báyìí anabi wa muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run pa láṣẹ pé kó kúrò nílùú Mẹ́kà lọ sí ìlú Mẹ́dínà kánábí ó gbé ẹ̀sìn rẹ̀ sá eléyìí ni wọ́n ń pè ní hijira jama yẹsẹ gbé owó rẹ̀ sá yẹsẹ gbé dúkìá rẹ̀ sá yẹsẹ gbé ọmọ rẹ̀ sá yẹsẹ gbé ẹ̀mí rẹ̀ sá ntí wọ́n ń pè ní hijira ni pé gbé ẹ̀sìn rẹ̀ sá kúrò ní àyè ibi tí wọ́n ti jẹ́ kó o rí ṣe lọ síbi tó ti rí ṣe gbé ẹ̀sìn rẹ sá kúrò nílùú kèfèrí lọ sílùú islam ìjírá yìí sì ń bẹ yóò ṣẹ́kù títí jọ́gbìn dàrú kẹyàmà anabi sallallahu alayhi wa sallam wọn ni la tanqati'u al-hijratu hatta tanqati'a at-tawbatu wa la tanqati'a at-tawbatu hatta tatlu'a ash-shamsu min maghribiha ìjírá tán títí tí ìgbà ronúkúwàdà ó tán àti pé ìgbà ronúkúwàdà ò ní tán títí ọjọ́ tó rùn ọ́ gba ìbùwọ̀ rẹ̀ yọ ìjọ wo nù jama ìjọ gbẹ̀ndà kìyàmà torí ẹ̀ òní wọ́n fúnlẹ̀ mọ́ lórílẹ̀‐èdè ibi tó wà àti kírun dogun dọdẹ ẹ̀ ti gbọ́dọ̀ pinnu gan pẹ̀lú allahu akbar allahu akbar ẹnìkan kan fẹ́ gbọ́ gbogbo ẹni tó bá wí wọ́n ṣe tán láti gé e láwọn dànù fibẹ̀ sílẹ̀ wà abdullahi wasi'a ilẹ̀ ọlọ́run ọba fẹ̀ fibẹ̀ ẹlẹ́kọ̀ọ́ lọ síbòmíì fìlú yẹn sílẹ̀ ọlọ́run bó fa àwọn ẹlòmíì dípò àwọn ẹni tó fi lẹ́ mbẹ́ wọn. bí ẹ̀sìn rẹ tán kódà kó ṣe pé gbígbẹ́sìn tó mú ọmọ lè mú dúkìá rẹ ọlọ́run bó pèsè dúkìá mi fún ọ. wà àwọn sàbí ànábì sallallahu alaihi wasallam wọ́n fi léfọ̀ náà lẹ̀ wọ́n fàyàfọ́ máa lẹ̀ wọ́n gbé ẹ̀sìn wọn sá lọ sí Mẹ́dínà ọlọ́run bá fi mí jàrọ rẹ̀ fún wa àbí òfin mí jàrọ rẹ̀ fún wa ó fi mí jàrọ rẹ̀ fún wa. onílùtọ̀ wà ọ̀rẹ́sìn ọlọ́run ọba ṣe ń bẹ̀ ògidì àwọn kèfèrí lọ́wọ́ à ń bẹ̀ àwọn aláìmọ̀ Ọlọ́run ọba lọ́wọ́ à ń bẹ̀ bẹ́ẹ̀ máa ti ń gbọ̀ tún yọ pé ẹsẹ̀ sí ń bẹ̀ àwọn àsìkò yọyọ sí yín láti fẹ́ sọ yín di kèfèrí eléyìí ò tó láwùjáre fún ọ tó bá ti jọ́ gbẹ̀ndà àlùkìyàmà má jọ kan nínú àwọn tó ṣe pé tatawaffahumul jọ kan nínú àwọn tó ṣe pé àwọn màlẹ́kọ̀ ọgbẹ̀mí wọn lẹ́ni tó forí ara rẹ̀ tọ́lọ̀ wọn ni wọn sọ wá dọ̀lẹ́ lórílẹ̀ ni inú ìjà ṣe hijira. qala alam takun ardullahi wasi'a fatuhajiru fiha ṣé ilé ọlọ́run ọba ọ̀fẹ́ tó tẹ́fi ṣe hijira láti maka lọ sí Madina lọ sí lọ́wọ́ bá ń bẹ̀ tontori délé gbogbo ẹni tó bá ti bẹ́ẹ̀ ọlọ́run bá ló ń ṣe àdéhùn ìyà etí máa tani tí máa ronú fún wa. àyàfi àwọn tí wọ́n sọ̀dọ̀ lẹ nínú àwọn ọkùnrin àtàwọn obìnrin àtàwọn ọmọ wẹ́wẹ́ الذين لا يستطيعون حيلة ولا la yahtaduna sabila àwọn tó ti pé wọn ò lè dọ́gbọ́n kan wọ́n ti sọ wọ́n dọ̀lẹ́ pátá pín àti àwọn ọmọ wẹ́wẹ́ tó ti pé àwọn náà ọmọgbọ́n kan tí wọ́n lè dá tí wọ́n fi lè sá kúrò láàrin àwọn kèfèrí àwọn eléyẹn ọlọ́run bá lè sàmójú kúrò fún wa ṣùgbọ́n wọn lágbára oníwọ̀n tí o sin lọ́n lùtọ́ fífẹ́ lẹ́mọ̀nà ebi lẹ́ ọlọ́run ọba fẹ́ nítorí pé kálukú fẹ́ jàjà làfẹ́mi ara rẹ̀ ọlá onílù tó wà wọn ò jẹ́ kó sin lọ́nbẹ̀ fi bẹ́ẹ̀ lẹ̀ àdúgbò tó ògèdè kèfèrí ni kò ṣeé ṣe kẹ́ kírun bẹ́ẹ̀ àwọn mùsùlùmí gan ojú ń tì wọn láti kírun bẹ́ẹ̀ bíbẹ̀ sílẹ̀ àdúgbò ṣẹ̀tọ́ọ̀nì nìyẹn lọ́sàdúgbò ibi tó ti lè sin lọ́wọ́ bá torí pé ọ̀làwíjàre tó ìfọ́nà tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmà lópin ìgbà tí wàá tàwọn kan bá jọ sowọ́pọ̀ kẹ́sì islam pé ya ọlọ́run ẹbẹ́ yìí náà rí mi ẹ̀sìn màdúgbò tí mò ń gbé ẹ̀mọ̀pẹ́ ẹnu mi ọ̀ràn wọn ẹnu mi gan kára mi kò burú iná ọ̀ràn inú ti kà ọ́. ẹlòmíì ti torí pàdúgbò tó ń gbé mùsùlùmí ò síbẹ̀ tí ó kírun òun náà mọ̀ kírun mọ́ ẹlòmíì ti torí pàdúgbò tó ń pé tó ń gbé ògidì ó ń zìnà lọ́wọ́ à ń bẹ̀ òun náà ti torí wọ́n ń ṣe zìnà nítorí pọ́nlọ́ dákun mọ́mọ́ yọ alẹ́gbẹ́ ní báàkà bọ̀bá àjẹgbé òfò ẹlòmíì ti torí pé ẹni tó wà ládùúgbò òun gbogbo wọn ló ń jẹ owó èlé òun náà máa dọ ọmọlẹ́gbẹ́ owó èlé nítorí pé kí ni ọlọ́run dákun mọ́mọ́ yọ wá lẹ́gbẹ́ ọba àjẹgbẹ́ àṣẹ tán ìlọ̀kọlọpọ̀ ń bá ká torí di eléyìí báyìí hijira jama ń bẹ títí jọ́gbìn dà kéèyàmà àmọ́ lẹ́yìn hijira tẹ̀bà àdìl fẹ́tẹ̀ pé kò sí kò sí hijira mọ́ lẹ́yìn gbàtà àti sí mẹ́kà ìtumọ̀ rẹ̀ ni pé ayé mi mẹ́kẹ́jà ilẹ̀ mẹ́dínà láti mẹ́kà lọ sí mẹ́dínà kò sí hijirama nítorí pé mẹ́kà ti dìlú islam gẹ́gẹ́ bí mẹ́dínà ṣe jẹ́ kí ni ìlú islam àmọ́ ti jọ́ pé al-qiyama lẹ́kùn hijira sì wá sí sílẹ̀ ìwọ wà nílùú kèfèrí lọ́sìnù mùsùlùmí kò lè bá àṣẹ lọ́wọ́ bá bẹ̀ eléyìí túmọ̀ sí pé ẹnìkan wá ń béèrè ó ní tí mo lè ṣe hijira láti nàìjíríà lọ sí amẹ́ríkà lọ sí kí ni irú hijira wo nìyẹn náà tó lọ sí kí ni ń bẹ̀ o lè ṣe hijira lọ sí amẹ́ríkà bẹ́ẹ̀ torí pé eléyẹn ṣe hijira ni wọ́n ń pè torí pé al-intiqal min baladil kufri ila baladil islam kó o fi lu kèfèrí lẹ̀ lọ sílùú islam àti tí ìrìgbọ́ nínú dictionary ti sìn ìpè amẹ́ríkà baladil islam ìpè lu islam ni ok ṣé mo lè ṣe hijira láti nàìjíríà lọ sí london britain no eléyẹn ṣe baladil islam ok spain ni mo fẹ́ lọ agbọ́kọ́ jẹ́ baladil islam rí lónìí wọ́n ń kọ́ lọ́rùkọ́ yé tó ń torí de eléyìí eléyìí ọ̀tọ̀ ni oní ó ń pe tó lé ìrìn àjò lọ sínú òyìnbó lọ wówó eléyìí ṣe ìdíra tó lé ìrìn àjò lọ sínú òyìnbó lọ kàwé eléyìí ṣe ìdíra àmọ́ tí wọ́n bá ti béèrè pé tó lè ṣe ìdíra wọ́n sọ fún ọ pé no àmọ́ tí bá ní sí lè lọ kàwé sí lè lọ wówó eléyìí èsì rẹ̀ lè yàtọ̀ anabi wa sallallahu alayhi wa sallam ó ṣe hijira. gbàtà nàbí wa ń lọ ọ̀lọ́ lónìí kan Abubakar radiyallahu anhu olódodo anabi mu lẹ́yìn nígbà tí alaihi wasallam tó wá sọ fún Abubakar ọlọ́run ti pé kí hijira Abubakar wá sọ wa Muhammad sallallahu alaihi wasallam pé ìrẹ anabi mo fẹ́ bẹ pẹ̀lú rẹ mo fẹ́ bẹ pẹ̀lú rẹ anabi ni bẹ́ẹ̀ ni a abubakar ni nǹkan kan ò dùn mọ́ nítorí ìwọ ńkọ́ ẹ̀dá kùtù bá kọ́ àwọn alábẹ́bẹ̀ pẹ̀lú anabi rẹ sínú owó dùn a tọ kábíyì má ní wa léèrè sínú wọn bá dùn a kú oríire àmọ́ sínú wọn bá ní dùn a ọlọ́nkọ́ mọ́ bọ̀rọ̀ wa jẹ́ o pé wọ́n bẹ̀ pẹ̀lú anabi wàláhì oríire ńlá ni àmọ́ àwọn aláyè sí ọlọ́run kò tún wá sí ni tí wọ́n máa ní èèyàn ọ̀bẹ pẹ̀lú èèyàn kan níta benefit wo màá rí àbí ni so because I don't want to waste my time tí o bá ti ní ní benefit kan material benefit so tí o bá ti ní ní so ṣùgbọ́n àwọn mọ̀ táwọn wá

ó ní òun ò ṣe iṣẹ́ kan tó pọ̀ lọ títí ju pé òun fẹ́ràn Ọlọ́run sì fẹ́ràn anábì sallallahu alaihi wasallam anábì ní al-mar'u ma'a man ahabba èèyàn ọmọ bẹ pẹ̀lú ẹni tó nífẹ̀ẹ́ ọmọ bẹ pẹ̀lú Ọlọ́run àti anábì sallallahu alaihi wasallam ó kú oríire àbí òkú oríire òkú oríire. tọ ẹnìkan náà màdá anábì sallallahu alaihi wasallam sọ sẹ́yìn pé yóò béèrè kó fẹ́ níwá lu òun ti fẹ́ kọ́lé kan òun ti fẹ́ fẹ́bìnrin kan òun ti ń wọ́wọ́ bọ́ọ̀lù àbí bẹ́ẹ̀ kọ́ ni táwọn máa wí nù. sábẹ́ ìbánitọ́ as'aluka murafaqataka fil janna. sẹ́mi ń béèrè ni pé mo fẹ́ bẹ pẹ̀lú rẹ lọ àlùjánnà báyìí. a àwọn akẹ́yìn rẹ̀ dáa ni ọ̀ fẹ́ mi lẹ́yìn rẹ̀ ó ní faqat ntí ma fi ojú bẹ́ẹ̀ lọ sẹ́yìn pé tó bá ti rálì jẹ́nà bàmá ń zuhziha 'ani an-nari wa udkhila al-jannata faqad faz gbogbo ntí a bá gbé jìnnà sínú tá a ti sálì jẹ́nà ó sori ó jèrè àbí ó jèrè ó jèrè anabi wa sọ fún un anabi nufa sọlá àṣẹmà amọ̀sibọ́sí àwọn tá a kankan sẹ́nìkan wa sọ fún un pé ok ṣé ntòun fẹ́ nìyẹn. kémi pẹ̀lú ẹ̀ káàdì jọ wà nínú paradise àbí bẹ́ẹ̀ kọ́ ókè mo garanti ẹ̀ tó bá dúró àwọn gba tíkẹ́ẹ̀tì à ó ti rẹ̀ tíkẹ́ẹ̀tì tó nǹkan ẹ̀mọ́ tó wọ́n lọ kò kúkú mọ̀ ti dájú pé òun là kọ́kọ́ ẹjọ́ wà lè jẹun haram ẹni wíwà lè jẹun gbogbo èèyàn tó nàbí ẹni kò sí lè jẹun nù àwọn yòókù àfi wọ bẹ̀ náà ọ̀sán fún pé wọ́n wà lùjánà anábì fífẹ́ ọfẹ́ fẹ́ ọkàn yìí wà á bìbí iṣẹ́ lẹ́sì yọ wà pín ìkẹ́ ọ̀nà fún yín lẹ́sì wà wà lùjánà anábì ní àìní àlẹ́nà síkà bìkẹ́sìrẹ́ ti sojú ràn mí lọ́wọ́ lórí ara rẹ bó bá ti pé nítorí fẹ́ nu o ràn mí lọ́wọ́ lórí ara rẹ gbà mí lọ́wọ́ ara rẹ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ foríkalẹ̀ yẹn ni pé máa kírun fọlọ́ lọpọlọpọ tọ́ba ti ṣe bẹ pẹ̀lú mi nínú àlìjẹ́nà ìwọ náà fẹ́ àlìjẹ́nà àbọ̀ fẹ́ ẹjẹ́ àmọ́ kí ọ̀ràn yẹn káàtì máa yan náfìlà lọ́pọ̀lọpọ̀ pẹ̀lú gbọ́lọ̀ àwa náà dọ̀ máa àlìjẹ́nà ọlọ́run tó wà lọ́mọ àlìjẹ́nà. anabi wa sallallahu alayhi wa sallam ó ṣe hijira abubakar ní ìgbà tí wá lọ sínú kòtò kan tó ẹ̀dínmú bì nínú usulul fiqh à ń pè kankan ní àwọn ọ̀rọ̀ ànábì sallallahu alayhi wa sallam kí ni wọ́n ń pè aqwalun nabiyyi sallallahu alayhi wa sallam wọ́n sì ń pa àwọn kankan ní kí ni af'alu ànábìyí sallallahu alayhi wa sallam àwọn sí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam torí àwọn sì ń pè ní qawlun wa fi'l qawlun ọ̀rọ̀ àti sí ànábì sallallahu alayhi sínú ara tí máa dájà lẹ̀ nù. ṣé gbogbo tí ànábì wa sallallahu alaihi wasallam bá ti ṣe làwa náà gbọ́dọ̀ ṣe. tí ó fi wá jẹ́ pé bá ṣe ọ̀kan nínú tí ànábì yóò máa wá bí yóò máa bu ẹnu àtẹ́ lu àwọn tí ọba ṣe wẹ̀ nínú àwọn mùsùlùmí pé wọ́n tẹ̀lé ni tí àwọn yòókù síbẹ̀ ni làwọn olùmọ̀ ti àwọn asẹ́tà nàbí wa Muhammad sallallahu alaihi wasallam ṣe kíkó sèmi ní ṣe pé ń ta dáyàn mọ́ ni táwọn ibi bá ti ṣe nǹkan ní ṣe pé ń ta dáyàn mọ́ ni àbùkátà láti kọ́ sí rẹ̀ ń gẹ́gẹ́ bí rẹ̀ gẹ́gẹ́ bí rẹ̀ gẹ́gẹ́ bí sísọ̀rọ̀ rẹ̀ kọ́ pé mo fẹ́ máa sọ̀rọ̀ bá nàbí ti ń sọ̀rọ̀ àbí òye wa. gẹ́gẹ́ bí sínsìn rẹ̀ kò ní bí ànábì ṣe ń sin mo fẹ́ máa sin gẹ́gẹ́ bí wíwúkọ rẹ̀ pé bí ṣe máa wúkọ lèmi náà fẹ́ máa wúkọ ẹ̀rù pé wàá lọ ṣẹlẹ̀ mẹ́ẹ̀ tó nítorí di eléyìí báyìí tí mo fẹ́ fà yọ̀ǹbì ànábì sallallahu alaihi wasallam ọ̀sá sínú kòtò tó wà nínú àpáta sẹ́wọ̀ bẹ́ẹ̀ ni àwẹ̀ ẹ̀kọ́ iṣẹ́ ànábì ni àbí èsìṣẹ́ rẹ̀ ṣé súnà wa ni kí gbogbo wa náà lọ wọnú àpáta náà ká ṣe jọ mẹ́ta mẹ́ẹ̀ <laughs> tó yé wa kò sínú súnà tó yé ẹ̀hẹ́n torí ẹ̀ sẹ́nìkan wà kó ń lọ mọ́kà àwọn gbọ́dọ̀ ṣèjọ́ mẹ́ta ń bí ìrúkọ ànábi sallallahu alaihi wasallam ìjọ mélòó ló ṣe ń bí ìjọ mẹ́ta eléyìí ò sínú súnà tó yẹ pọ́sẹ̀ lánàbi sallallahu alaihi wasallam tó fi kọ́sì rẹ̀ ń bẹ̀. ànábi wa sallallahu alaihi wasallam ọwọ́ ọ̀nà kòtò yìí wọ́n ṣèjọ́ mẹ́ta ń bẹ̀ nítorí kíni nítorí káwọn ẹni tí wọ́n ń tọpasẹ̀ rẹ̀ tí wọ́n ń lépa àti wàá mú kí wọ́n lè bá dẹ̀yìn lẹ́yìn ẹ̀ pé ó ti lọ́mọ́ wa lọ. torí tó bá yẹ pé ń lọ tààràtà ni kò sí náà ni wọ́n bá lọ́nà ó sì padà mú sallallahu alaihi wasallam. ẹ̀rín ti pé ńgbà táwọn fi ń lọ ó fi Ali ibn Abi Talib sórí ibùsùn rẹ̀ àwọn kẹfìrí sì ti yan géńdékùnrin kọ̀ọ̀kan nínú ẹ̀yà kọ̀ọ̀kan wọ́n sì fún wọn láwọn àdá tó mú bérebére pé kí wọ́n sàn nábì lásàpà lẹ́ẹ̀kan náà bí ìgbà tó ti pé èèyàn kan lọ ìgbà tí Ànábì sallallahu alaihi wasallam ó sì jáde kẹ́mọ wu ọlọ́run ọba wa ó ní agbára láti ṣe gbogbo nǹkan àwọn kéńdékù ní bẹ lẹ́nu ọ̀nà Ànábì wa yìí sọ̀lẹ̀ jẹ̀mọ́ lórí ẹtí wọn bá ń sọ̀lẹ̀ tó ń sojú kọ́ńtàdí mẹ́yìn wọ́n tó fi jọ ọ́ ẹ̀ tó ọba wa yìí sojú tí ì bá sọ̀lẹ̀ kí ẹ ti kọ́ ọmọ lọ tọ́jà o kọ́ ọmọ gbélé díngí kọ́ ọmọ wa sọ̀kù kì í ṣe báwọn o Ànábì wa sallallahu alaihi wasallam wa ń jáde bọ̀. ọba àwọn géńdékùnrin o ànábì wa bu ìpè o tún dàlù wọn lójú ọlọ́ni min bayni aydihim sadda wa min khalfihim sadda fa'aghshaynahum fahum la yubsirun ọlọ́ni àfi èdídí bò wọn níwájú àti ẹ̀yìn wọn àwọn àfi èbìbò bò wọn lójú ọlọ́ni wọn ríran mọ́ títí táwọn àbí fi lọ nígbà tí wọ́n á tají. wọ́n tún á yọjú wo ojú lẹ́kùn pé ó sì wà ń bẹ̀ ó wà ń bẹ̀ so a máa kán lò wọ́n já lẹ́kùn wọ́n wọlé wọ́n gbé dábàá ẹ̀ wọ́n bá rí Ali ibn Abi Talib lọ́dí ọ̀la wa ṣe a irun mọ̀jísà wọn ni ẹni tí àwọn wá kọ́ ni tòbí wọn ti mọ̀ pé àwọn àtọ́bá ní kí wọ́n wá sùn bẹ́ẹ̀ wọ́n fẹ́ pa wọ́n bọ̀ wá pa lágbájá so orí ibùsùn wọn ti lérò pé àwọn ti bá òun ti wá sá jáde ní pé wọ́ọ̀ wọ́n yóò sùn bò wọ́n ló sùn lórí bẹ́ẹ̀dì sẹ́wọ̀n pé tí ó ṣẹlẹ̀ ní kí mo ti ẹ̀ ní fífà kan bóyá gbòmùgbà lọ́lọ́ múlé lọ́wọ́ ta ṣùgbọ́n Ali ibn Abi Talib eléyìí náà ń tọ́ka sí pé akínní Ali ibn Abi Talib radiyallahu anhu. anábì wa gbọ́ sínú kòtò yìí eléyìí túmọ̀ sí pé èèyàn lànàbì abọ́nà èèyàn nìyí sallallahu alaihi wasallam ṣùgbọ́n sẹ́yìn lásán ni yé sẹ́yìn lásán ṣùgbọ́n jíṣẹ́ ọlọ́run ọba ni ọlọ́run ọba pọ́nlé pẹ̀lú ṣíṣe ló jíṣẹ́ rẹ̀ anabi wa sallallahu alaihi wasallam ọlọ́run ọba ó lágbára láti pé kánábì ò tijú kó ti bára rẹ̀ Mẹ́dínà lẹ́ẹ̀kan náà àbí ọ̀lágbára àti ṣe bẹ́ẹ̀ ọ̀lágbára àti ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n ọlọ́run ọba fẹ́ fi hàn wá pé èyí ò ṣe wàhálà kọ́wọ́ rẹ̀ ó lè bá àtẹ̀ǹtì wá òfin tọ́lọ́run ọba ò lè ṣe ṣùgbọ́n a máa fi nǹkan mí ilẹ̀ kálíbà rẹ̀ kọ̀ọ̀kan bẹ́ẹ̀ tó bá ti pa ànábì nù sallallahu alaihi wasallam wọ́n á sọ pé wọ́n ti dépò kan tó ṣe pé ìwọ tó gbọ́dọ̀ gún mọ́tò mọ́ o gbọ́dọ̀ gún bàálù mọ́ kọ́ sẹ́jú kọ́ bára rẹ̀ gbogbo ibi tí wọ́n bá lọ ni kí lẹ́ pé àfa alálìjẹ̀nu tó yé wa àfa alálìjẹ̀nu nìyẹn nítorí pé ọlọ́wọ́ síbẹ̀ fún ànábì sallallahu alaihi wasallam kí wọ́n á wọ́n já mọ́ àwọn ni àkàrà mọ́tìlá òlìyà àpọ́nlé tó lọ́n ti fáwọn wàlí rẹ̀ bẹ́ẹ̀ ni karamatula òlíyà wà táwa ni wàlí ọlọ́n alladina amanu wa kanu yattaqun àwọn tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ tó ń páyà rẹ̀ ẹ wá yẹ fáìlì tiẹ̀ wò tó gbọ́ lọ́wọ́ gbọ́ tó ń páyà rẹ̀ bó bá jọ́ bẹ́ẹ̀ nínú àwọn tó páyà ọlọ́n tó sì tó sì gbọ́ lọ́wọ́ bá gbọ́ síbẹ̀síbẹ̀ kò síbí wọlé yìí ti ṣe lè ní kòtò tó lè ní ọ̀kan nínú ẹgbẹ̀rún pọ̀nà ẹgbẹ̀rún àìníyọ láti ń bẹ fún ànábì tóbi wá sọ pé ìwọ tún wá ju ànábì lọ man anta pẹ̀lú ìfihàn wáyé pé a tọ̀ á lo àwọn àtibáà àwọn sábàbí a gbọ́dọ̀ fi wọ́n sílẹ̀ wọ́tọ̀ ọ̀fẹ́ kébi ọ̀pọ̀ ọ̀wọ́ jẹjẹ ni wọ́tọ̀ ọ̀fẹ́ bímọ kí ló ṣe wà á fẹ́yàwó ni òfẹ́ rìn hòhò kí ni wàá ṣe wà á wọ sọ́sọ́rùn ni ọ̀fẹ́ máa sun títì kó múra sísẹ́ ni ọmọ atara rẹ jẹ́ kò lọ ṣàdúrà ìkọ́ lọ́wọ́ bá kọ́lé fún mi ọlọ́run ra fún mi ọlọ́run jẹ́ níyàwó tó dára jẹ́ máa jẹ́ tó dára tó má ti tún inú mọ́tíláṣí náà lọ tẹ́ blanketi sí ló tún sùn wọn ṣe yọ ẹgbá sí ọ jáde kó o jẹ́ kádùn ọgbà torí kádùn ó gbà ọ gbọ́dọ̀ lẹ́kì mọ́nú mọ́tíláṣí torí mọ́tíláṣí kì í rọ́jò búrẹ́dì tó eléyìí fi hàn wáyé pé asbab ntọ́nà fẹ́ yọ fún wa nínú àwọn ẹ̀kọ́ tọ́nà fẹ́ yọ fún wa nínú hijira anabi wa muhammed sallallahu alayhi wa sallam kẹ́ni kọ́ ọ̀gá ta yọ pé kó gba ọ̀nà tọ́tọ́ láti rí ntọ́tọ́ torí ẹ̀ ìwọ tó ń gbójú ọ̀nà tọ́tọ́ láti rí ntọ́tọ́ kú oríire wà á rí i pé nísìnyí ẹlòmíín nu wa à ń gbìyànjú àbá gbìyànjú à ń gbìyànjú so ẹlòmíín ti sẹ́nu wa nísìnyí ṣùgbọ́n àwọn ọ̀kájú lù orí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ jẹ́ máa ọkọ jẹ́ ẹni tó ṣe pé ọkàn fẹ́ díjú yájú kó sì bára rẹ̀ náà láńlá lọ sẹ́mi pé irú wọn ní máa dolè àbí bẹ́ẹ̀ kọ́ ni tó ń torí pé ẹni tó fẹ́ lówó òjijì yóò ti jalè òjijì tó ṣùgbọ́n ẹni tó bá ní sùúrù tọ́lọ̀ bá bá kọ́ àrísìkì yẹn lọ yóò padà ní tó torí pé ẹni tí ò bá ti gba kàdára yóò gbà kodoro eléyìí túmọ̀ sí pé ẹ ká lo àgbà ẹ̀kọ́ là ń kọ́ yìí ẹni tí ń kẹ́kọ̀ọ́ ó ìbájáde inventing sọ̀rọ̀ pé lẹ́yìn rẹ̀ wàá máa wáṣẹ́ mẹ́jọ jẹ́ pé ńgbà tó ń kẹ́kọ̀ọ́ yẹn ìrònú wa fẹ́ lo fi síwájú torí o bá ṣe bẹ́ẹ̀ ẹ̀kọ́ yẹn gan ní ara fi uyubi an-nas Gana ka naqsi al-qadirina tamami kò sí ètò gajù nínú àléébù tí ń bọ́ mi agbára àti lè dépò gíga ó ti kọlẹ̀ láti ṣe bẹ́ẹ̀ ẹlòmíì ọlọ́run bá fún láàká ìjọ pé ṣùgbọ́n kò fi ọpọlọ rẹ̀ ro nípa ẹ̀kọ́ tí ń kọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn nǹkan míì tó ṣe pé kìí sùn ní tọ́ pàtàkì níwájú rẹ̀ ní rò nìsín tí rìsọ́ọ̀tì náà bá wá jáde tó bá fè torí kò sọ́dì bó ti ṣe yẹ kò mójútó ẹ̀kọ́ yẹn bó ti ṣe yẹ tí rìsọ́ọ̀tì bá wá jáde tí wọ́n bá ń wo rìsọ́ọ̀tì yẹn ó ah, ok mí náà mi ì fẹ́ pàṣẹ nìyàwó tó bá pé mo fẹ́ pass lágbájá tó gba kí ni ọmọ ẹ̀kọ́ tó mì sí ọ̀rẹ́ láì nígbà tí wọ́n mọ̀ kọ́ ọmọ jùlọ kí ló dé tó prove ẹ̀ ṣe bí ẹ̀kọ́ náà lọ́kọ̀ lọ́lọ́wọ́n bó ti ti ẹnìkan sí ọtí ọ̀ràn ọlọ́lọ́la àbí bẹ́ẹ̀ kọ́ ni pé wọ́n fẹ́ ràn ọ́ lọ́wọ́ wọ́n á ní òkè ẹ lọ mú sàtífíkẹ́tì wa náà ní ẹ <laughs> nígbà tí wọ́n á invest yẹn àbí ẹ̀ gbọ́ tẹ̀lẹ̀kádẹ̀ tẹ̀lẹ̀ ńgbà yẹn à pé ẹ̀jọ̀ ń gbọ́dọ̀ gbà wọlé síbí ọmọ gidi lọ́mọ yẹn ni àtọ́ ọmọ burúkú kan jáde jáde rádaràdaràdaràdarà ń ran lọ́mọ àwọn kìí sí wọn náà ní bá yóò ti rẹ́gí ara rẹ̀ jọ náà torí kò ṣe dáadáa àbí bẹ́ẹ̀ kọ́ ni so àmọ́ ńgbà tó jẹ́ pé wọ́n wo wí ẹ̀rí rẹ̀ pé ah very good for class yóò gbà ok jókòó bẹ́ẹ̀ ẹ jọ̀ọ́ ẹ bá mi gbóúnjẹ fún un ah ẹ jọ̀ọ́ ẹ lọ́mọ àwọn pé èmi náà ìwọ náà ni torí pé kí ni ó gbìyànjú torí pé ọgbà àtibáàbù tó yẹ torí di eléyìí báyìí eléyìí fi hàn wá pé mùsùlùmí ọ̀gbọ́dọ̀ kọlẹ̀ mùsùlùmí ọ̀gbọ́dọ̀ kọlẹ̀ àwọn olódò mi wà tó ṣe pé tí kò kọ́ kọjú mẹ́kọ wọn àwọn ọ̀lẹ́ wọn máa bá ṣọ̀rẹ́ àwọn olódò àwọn olódò orí wọn wọn máa bá ṣọ̀rẹ́ ní gbogbo yunifásitì wọ́n jọ wọn kóra wọn ká tọ́mátì wá rẹ̀ níta ní gbìyànjú wọn máa gbé ah, kíni kíni wọ́n kàn fún wọn ní ìwọ gàtọ̀ gbòdo bí wọ́n fún ọ ní àbí ta ló fúnra rẹ̀ débi wọ́n fún wọn náà tó ń torí délé yẹn já gbìyànjú eléyìí nínú àwọn ẹ̀kọ́ tá a rí kọ́nu hijira anabi wa ni sallallahu alaihi wasallam anabi wa sallallahu alaihi wasallam àti Abubakar wọn sá sínú kòtò yìí fún ijọ́ mẹ́ta àwọn kèfèrí wa wá wọn débẹ̀ sọmọ pé ìwákùwà ni wọn máa wá nǹkan tó bá sọnù ẹ dákun torí tọlọ́run tẹyin náà bá lọ Mẹ́kà tẹ bá lọ wo àpáta yín ẹ dákun ẹbí kí ni tó mú àwọn kẹfẹ́rí ronú kéèyàn lè lọ gbọ́ sínú àpáta yìí ó lè lọ gbọ́ sínú kòtò kan wà nù àpáta ragadi ragadi yìí báyìí ní gbogbo adúrú báyìí ti pọ̀ yìí. ìwákùú àwọn ọmọ wa tó bá sọnù. eléyìí ó tún mú yín mọ irú bí ti ṣe kórìíra ìsìláàmù tó. wọn wa mi torí ló fi pé àpáta ragadi ragadi ìní àpáta sẹ́wòrì inú rẹ̀ wá ní kò lọ́ọ̀lọ́ọ̀ lókè rẹ̀ lọ́ọ̀lọ́ọ̀ èyí ó ti máa wò pé ànábì sallallahu alaihi wasallam ah, kí wọ́n tó gúnkè lọ́ọ̀bẹ̀ ń gan ah, ọlọ́run ọba wa ọ̀gá inú rẹ̀ wá ibi tí alálàájì nínú àwọn àti karambani ẹnìkan ọ̀bẹ nìkan lọ gun àpáta wò téèyàn á lọ ájì téèyàn á gbọ́n fẹ́ gun àpáta ewu tó lọ dànù tòótọ́ kó àwọn omi ibi tí wọ́n ti karambani rẹ̀ léyìn wọ́n kanra wọn lẹ́sẹ̀ ni pàápàá àwọn arúgbó mi pé èmi náà fẹ́ débẹ̀ so tó o bá wò láti sàlẹ̀ lásán kó o ṣe subhanallah ní gbogbo bá pàtàkì pọ̀ tó ń bí bó wọn ṣe lè ronú pé ó ṣe é ti kọjá sáà náà bí lọ gbọ́ síbi kan bì. àwọn kẹfẹ́rẹ́ yìí wọ́n á gun àpáta yìí wọ́n sì débi tí kòtò yìí wà lókè àpáta lọ. àwọn wá wọ́n gun àpáta subhanallah ọlọ́run fọ́ wọn lójú wọ́n gun àpáta níbo yìí pé àpáta yìí gá pọ̀. èrò tiwọn nù yóò jẹ kárí gbogbo tó bá wà lọ́ọ̀kan muhammadu bá ń lọ lọ́ọ̀kan sallallahu alaihi wasallam àwọn ò lè rí àtúntò àtẹnudí bá tẹ̀ ń jọ lọ́ọ̀kan apata àpáta wa ń ba abubakar radiyallahu anhu tẹ̀wọ̀n pa àwọn sàbí àwọn ànábì ọlọ́ ẹni gíga ni wọ́n ẹsẹ̀ ẹni àmọ́ gbogbo báwọn bá ti ga tó ẹni kúkúrú ni wọ́n lẹ́gbẹ̀ẹ́ àwọn gẹ́gẹ́ ti ráwọn èèyàn anabi musa aleyhi salam ìgbà tí anabi musa aleyhi salam torí pọ̀rọ̀ fìràwọn náà ní gba jẹ́jẹ́ má bàbá yẹn ti fi hàn kó lórí ibú lòun wọn wá sojú abẹ́ ń kó fún pé áá dájú ní ìsìnkú lórí ibú ni wọ́n fìràwọn náà yìí ogbi ni abọ́bọ́ ó ní tí mo gbi kan ni à tẹ̀sí mọ̀ pé àdàbí musa náà ti mọ̀ pé nǹkan ó ti tí yẹn bá sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ sírò àwọn lọ́lá báyẹn tí wọ́n tún pera wọn lọ́lọ́run à ànábì Musa wọ́n sọ fáwọn èèyàn rẹ̀ pé ìlọ́ya lónìí o tó tó mo ti sọ ní tó bí bàbá yìí nú o tó okùnfin tá a sagbá o báyìí àwọn èèyàn ànábì Musa dá tẹ̀lé tìrọ àwọn nana pàṣẹ gbogbo gbogbo jáde àwọn ṣẹ́rẹ́dẹ́ máa kọ̀lé ló na àwọn èèyàn wọ́ngbẹ́rẹ́ táwọ́rọ́ tó tó mẹ́rin tán pèrè àwọn méjìlá yìí báyìí omi ni wọ́n bọ̀ bá. wọ́n á lé ànábì Musa àtàwọn èèyàn rẹ̀ bọ̀ táwọn èèyàn lọ́dún wọn sábà ti wẹ̀yìn tí wọ́n rí pé ẹni tá a wí yìí ní ń pọ̀ yìí bàbá yìí lé pọ̀ àwọn ọmọ ogun tó kó lẹ́yìn wọn wọ́n fojú aré ma ya Musa iná lọ́mọdúnrún kù sórí wa Musa kò síbi tá a fẹ́ gbà Fìràwọ́n àtàwọn èèyàn rẹ̀ ọba wa. anabi Musa àwọn anabi Ọlọ́run anabi Ọlọ́run ni wọn confidence wà ọkàn wọn balẹ̀ sọlọ wọn lọ pa di wọn lọ́wọ́ dodo ni anabi Musa ni kálá. radio kò lè bá wa láéláé ìnàmà ìyàrá bíi sayahdin olúwa mi ń bẹ mi yọkọ̀ nàmà mi yẹn ni pé ń bẹ pẹ̀lú mi pẹ̀lú sọ rẹ̀ àti ìfinimànà rẹ̀ yọkọ̀ ti máa yọjú àwọn kan kó hm, ń

fìràwọ̀n ní ti ń bọ̀ yàrá gidi èèyàn ni kì í gbọ́ gbà tọ̀ títí tá nàbí Musa nǹkan ànábì ọlọ́run ọlọ́run bá ti sàdé òfin wa inna jundana lahumul ghalibun àwọn ọmọ ogun ọlọ́run náà ni ó borí ànábì Musa déjì òkun ọlọ́run ní kó fi kọ́pá rẹ̀ ná òkun pín sọ́nà méjìlá gbogbo sàlẹ̀ rẹ̀ sì gbẹ hánrán débi kó yí òun wọ̀ náà wọ́n ti sọ pé ilẹ̀ kan tó rọrùn sí àfẹ́ kárí Ona náà ní kíni ilẹ̀ ìsàlẹ̀ red sea ìsàlẹ̀ mediterranean sea mediterranean sea ètò ti kọ́ lọ́wọ́ bá ní kánàbì musa alayhi salam kó fi kọ̀pá náà tó pín sọ́nà méjìlá kálukú wa ń gba abẹ wọn ń tọ bẹ́ẹ̀ lọ bébí kọ́ àwọn fún tẹ̀síìrì ní àwọn èèyàn sì fọwọ́ ra omi báyìí ọwọ́ wọn ò sí wọnú omi ọwọ́ dàbí àpáta wa kana kullu firqin kat-tawdil azim ọlọ́run ní gbogbo òtún kọ̀ọ̀kan wá dàbí àpáta ńlá sẹ́wọ̀n pé tọ́lọ̀ wá gbà fẹ́yìn náà iná tó wá mọ ẹyẹ pé àwa la mọ̀ tó báyìí tọ́lọ̀ wá gbàdúrà fún kò ní mọ̀ wọn rẹ̀ tó wọ́n rìn wọ́n kọjá lọ ìrọ̀lẹ́ náà ni kí ni musa àtàwọn èèyàn rẹ̀ ṣe táwọn ò ní ṣe àwa àwa nahnu ẹ bóòlù àti ní ti bẹ́ẹ̀ ìrọ̀lẹ́ náà bá kán lómi ọlọ́run ti fi ilẹ̀ bó ṣe wà ògùn àwọn ẹ̀ ìsọ̀kùn yẹn náà wọlé wọn wọlé wọn ọ̀yá ọ̀yá ọ̀yá títí gbogbo wọn pàtàkì wà wọbẹ̀ tán korongodo ọlọ́wà ni wọ́n Musa tó fi pọ̀pá yẹn na odò odò yẹn padà àbá gbogbo àwọn yẹn Musa ti sọdá sódì kejì bẹ́ẹ̀ ni omi padì mọ́ gbogbo àwọn yẹn Fìràwọ̀nà àwọn èèyàn máa wò pé adúrú Fìràwọ̀nà náà kù adúrú sẹ́mi pé tí èèyàn bá ti ga nínú ìsekèfèrí yóò di adúrú òǹkan náà ni o yóò di adúrú pé adúrú Fìràwọ̀nà náà kù ọlọ́ni al-yawma nunajjika bi badanika litakuna liman khalfaka aya lónìí àwọn ọlọ́run ọ̀là ọ pẹ̀lú ara rẹ ọ̀yà odò kọ́ jáde kọ́ òkú rẹ jáde kọ́ pọ́ títí bèbè odò kí gbogbo yẹn máa rí i. báyọ̀ bá ti wá dé báyọ̀ òkú rẹ ọ̀dà kìnì tó fi ràwọn náà ọ̀gbọ̀n àpò àtìpọ̀ báyìí lọ́wọ́ bá lọ yẹn ju fi bẹ́ẹ̀ náà làbúbákàr ọ̀sọ̀ لو نظر أحدهم إلى قدميه لرآنا إلى النبي صلى الله عليه وسلم ودرو النبي صلى الله عليه وسلم وأنه كتباي àwọn adúró subhanallah ọkàn ni wọn wà wọn ò wò sálẹ̀ tí yẹn bá wú ẹsẹ̀ rẹ̀ àmọ́ gbogbo gbogbo kòkòrò tí ó dẹ́sẹ̀ karamba níbẹ̀ wò ọlọ́run ti lé wọn jìnnà. ẹ̀rù bà Abubakar pé hẹ́ tọ́ ibi Abubakar èèyàn ńlá ni wàláhì ìgbà tí Abubakar wọ́n fẹ́ wọnú kòtò yẹn gbogbo òtó wà lára kòtò Abubakar já ń gé aṣọ ara rẹ̀ subhanallah ní ti fi ń di àwọn kòtò tó wà àwọn hù tó wà lára kòtò yẹn àwọn kòtò wà lára àwọn kòtò yẹn kí àkekè àbí jò àbí nkankan tó lè ṣe ànábì tó wà àzálà léṣe kọ́mọ́bà àrọ́ náà jáde subhanallah alazim. ìgbà tó tún wọbẹ̀ abubakar ní kánàbì sọlá àzálà wọn ti wọbẹ̀ olùwọ́n kọ́kọ́ wọbẹ̀ náà torí tí nkankan máa ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó tẹ ànábì léṣe kọ́ ya pa òun ọ̀yìn òun láti kọ́ pa ànábì sọlá àzálà lọ lọ pẹ̀lú ń lọ pẹ̀lú ẹni tó lọ́lá àyàfi tó ń bá ń bẹ̀rù yìí pé tí ó bá síwájú ó ṣeéṣe kí nǹkan kan tó lè sèyàn léṣe kó wà wájú kí wò síwájú kí nǹkan náà sí ọ léṣe ọ yá ju kó sí òun léṣe lọ. táwọn ò ṣe bẹ́ẹ̀ náà bàbá wọn ti lẹ́yìn lẹ́ẹ̀mọ́ síwájú tó bá pé tí ó sì yẹn léṣe bá wà ya ṣe yín léṣe ni sẹ́wọ̀n pé ọ̀pọ̀lọpọ̀ ti wá àwọn ọ̀dà múmẹ́nìtì tó yẹ ká máa ká máa lo ẹ̀kọ́ tẹ̀sí Islam wa abubakar sọ bẹ́ẹ̀ fún anabi sallallahu alayhi wa sallam anabi wa ń fi abubakar lọ́kàn balẹ̀ anabi ń fi lọ́kàn balẹ̀ anabi ni ma zannuka bisnayn Allahu thalithuhuma kí làbátọ̀ ń dá sí àwa méjì ọmọ kọ́nà ọba lẹ́nu kẹta wa ni kò sí bí wọ́n ti sọ èrè wa subhanallah ọ̀n dábàá pé tí wọ́n bá wọ ẹsẹ̀ wọn kéèyàn ti ẹ̀ dúró tí ó tún wó sàlẹ̀ wò báyìí. wípé wọn ò bá rí wa ọmọ kọlọ ńlẹ wa ni wọn à rí wa eléyìí lọ́nà bá fún aróyìn pé anabi sọ Abubakar pé má inna Allaha torí pé dájúdájú ọlọ́wọ́ bá ń bẹ pẹ̀lú wa ma dhannuka bithnayni kí làbá tó ń dá sí wa orúkọ àwa méjì lásán ni Allahu ọlọ́run kẹta anabi wa sallallahu alayhi wa sallam ó fi hàn ipe ọlọ́run ọba wa ó ń bẹ pẹ̀lú àwọn nínú kòtò yìí ní bíbẹ ti sọ àti bíbẹ ti wípé ọwọ́ ọ̀tá ò ní ká wọn. alimami ahmed rahimahullah wọn gbé àdéhùn kan jáde nínú musnad wọn láti ọ̀dọ̀ anas ibn malik radiyallahu anhu anna abubakar haddathahu ipe abubakar radiyallahu anhu wọn sọ fún قلت للنبي صلى الله عليه وسلم بما صفى النبي محمد صلى الله عليه وسلم ونحن في الغار نيبتا ونكتو àpáta sẹ́wò lọ́wọ́ ẹ̀nà àhádàhùn ike ìbáṣepẹ́ nìkan nínú àwọn kèfèrí tó dúró yìí nàbọ̀rọ̀ ilà ọ̀kadàmẹ́ yìí ọba wo ẹsẹ̀ rẹ̀ méjèèjì ni la àbọ̀sọ̀rọ̀ náà dájúdájú kọ̀ bá rí wa tàxtà ọ̀kadàmẹ́ yìí kọ̀ nísàlẹ̀ ẹsẹ̀ rẹ̀ méjèèjì fàkọ́lá rasulillahi sallallahu alayhi wa sallam ṣùgbọ́n ti ṣe ọlọ́run ọba wa ìkẹ́ àti ọlọ́run ọba kó ń dá sí yẹn méjì allahu ta'ala tó hùmá tó ti pé ọlọ́run ọba ní kíni اللهم bá يا kẹta أخرجه في الصحيحين الإمام البخاري ومسلم لا بجاري من صحيح ولذلك قال العلماء إليه لو كان علماء الإسلام وصحيح من أنكر صحبة أبي بكر يعني تبقى قو يكي صحابي النبي صلى الله عليه وسلم أبو بكر فهو كافر كفرين خلاص ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن inna Allaha ma'ana màtá nàbí sí kejì ẹnì kejì rẹ̀ tánàbí sì ń sọ fẹ́ nìkejì rẹ̀ tọ́jẹ́ ni rẹ̀ tàbí náà nù tọ́jẹ́ ni rẹ̀ tó ni ni Abubakar keferi Al-Qur'an ni pé sàábì rẹ̀ nù ìgbà tó ń inna ma'ana dájúdájú daju bá ń wa torí àwọn ní gbogbo ẹni tó bá ti kórìíra jíjẹ́ sàábì ànábì sallallahu alaihi wasallam Abubakar keferi ni o le nkarihi kalama Allah nítorí pé ntoma ṣe bẹ́ẹ̀ ọkọ̀ ọba wàlẹ́ ìsẹ̀dáàlì kẹlẹ́gàyèrè abibakar wọn lẹ́yìn òsì fẹ́ àbàbùbakar sẹ́ni kan bá kọ pé sàbí anabi wa sallam ni Umar àní pèǹkè àmà Usman anabi ṣùgbọ́n yóò jìyà àbí òye wa ṣùgbọ́n tó bá pé Abubakar pé kèsè sàbí nítorí pé ẹjọba ti bẹ́ẹ̀ kọ̀rọ̀ ọlọ́run ọba ọ̀rọ̀ anábì sọlá àtúnlá tó aṣọ pé la ìyẹn ni pé má bọ̀kànjẹ́ má dunnú ọ̀rọ̀ rẹ sí ọ̀rọ̀ ọ̀bànújẹ́ ìwé tí ọmọ nítorí pé ọlọ́run ọba ń bẹ pẹ̀lú wa ọlọ́run ọba kìí sì bẹ pẹ̀lú èèyàn kí èèyàn ọlọ́run ọba kìí sàtìlẹ́yìn fún èèyàn kọ́rọ̀ èèyàn torí di eléyìí báyìí ọ̀rọ̀ rẹ kìí sí ọ̀rọ̀ ìbànújẹ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ ìbànújẹ́ rẹ Abubakar ìbànújẹ́ ìsètì ẹ inna Allaha ma'ana torí pé dájúdájú kọ́ ọlọ́run ọba ń bẹ pẹ̀lú wa ayé binasri pẹ̀lú àrànṣe rẹ wa àti ìṣọ́ rẹ wa kala'atihi àti àmójútó rẹ wa man walillahi al-mathalul a'la tọ́lọ́wọ́n bá làpèjúwe tó ga jù ní ìsinyìí ẹnìkan bẹ́ẹ̀ nù lù kan wọn ń dáràn ń dáràn àwọn àni à ah, tí ò ti yẹ kẹ́ fa ọkùnrin ilé àwọn ọlọ́pàá lọ́wọ́ ni wọ́n bá ní ah, ẹ bí rẹ kọ́ dpo ń bẹ lẹ́yìn rẹ ni abájọ ah, dpo ẹnì pé dpo lásán ti ń bẹ lẹ́yìn rẹ olóòtú máa rìn ọmọ ìyẹn fẹ́ ń dá ó lè wá mú bàbá bàbá kọ́kọ́ lọ mú torí kíni yóò kó nkọjá kún mú tọ́ tó bá jẹ́ pé tí a máa local government ní máa ń bẹ lẹ́yìn rẹ̀ ńkọ́ àbí area commandant ẹ bá ti lọ sórí tí a máa area commander tọlọ́pàá pé ọ́ ah. sẹ́wọ̀n pé yóò tún dára jù bẹ́ẹ̀ lọ tí wọ́n á ní chairman tí wọ́n á ní gómìnà ọ̀dà president sẹ́wọ̀n pé ìka kan ní wọ́n dì so àmọ́ ọlọ́run ọba ń bẹ pẹ̀lú ẹ̀ sẹ́wọ̀n kọ́ ọlọ́run ọba ń bẹ pẹ̀lú àwa àbí òsì pẹ̀lú wa ṣé ń bẹ pẹ̀lú wa àbí òsì pẹ̀lú wa ọ̀ ń bẹ pẹ̀lú wa ń bíbẹ gbogbogbò àwa ń bẹ pé kọ́ máa bẹ pẹ̀lú wa ní bíbẹ tá a dá yẹn rí èyí tí máa bẹ pẹ̀lú àwọn ẹrú rẹ̀ lódodo tí wọ́n bá ti ń ṣe tọ́lọ̀ ọlọ́run ọba ń bẹ pẹ̀lú rẹ̀ tí wọ́n bá mọ̀ kọ́ ọba ń bẹ pẹ̀lú rẹ̀ kí ló ṣe tó fi jẹ́ pé ọmọ bẹ̀rù èèyàn èèyàn kan dúnkòkò mọ́ ó sì wá ara wípé kí ni bàbá ń burú pọ̀ màmá ń burú pọ̀ ó túmọ̀ sí pé pé kí ni Allahu ma'aka ọlọ́run bá ń pẹ̀lú ẹ̀ eléyìí túmọ̀ sí pé tí ímánì bá ń bẹ pẹ̀lú èèyàn lódodo kò sẹ́ni tí ó dẹrù kò sí ẹni tí ó dẹrù bọ̀ ìwọ lè jágbe mọ́yàn kó sì máa yàgbé ara láì sòògùn nítorí pé ọlọ́run bá ṣe kí ni ọlọ́run bá ń bẹ pẹ̀lú ẹ̀ ìgbẹ́ tó ń fẹ́ kọ ọ̀yà sára wọn ni wọ́n bá di pé ń yàgbẹ́ gbẹnu ní ń yàgbẹ́ gbàdí ní ń yàgbẹ́ gbà torí pé kí ni Allahu ma'ak ọlọ́run bá ń bẹ pẹ̀lú rẹ̀ táwa ní fẹ́ kọ́nà ọba bẹ pẹ̀lú òun wa gbogbo wa là ń fẹ́ kọ́nà ọba bẹ pẹ̀lú wa ẹ jẹ́ amójútó fi ọlọ́run ẹ jẹ́ amátẹ̀ láti ọlọ́run ẹjẹ àjùnà sí tọ́lọ̀ wọn bọ̀ ọ̀fẹ́ gbogbo ẹni tí bá ti ń bẹ pẹ̀lú ọlọ́ wàláhì ọlọ́wọ́n bọ̀ ọ̀fẹ́ pẹ̀lú rẹ̀ ọlọ́wọ́n bá là ń bẹ̀ orúkọ rẹ̀ tó rẹwà jù àti àwọn àròyìn rẹ̀ tó ga jù ọlọ́wọ́n bá kọ́dà jọ̀wọ́ kó ti wá lọ́kàn nínú ẹni tí pẹ̀lú wọn níbi bẹ adásà lẹ́sà èyí tó ti kọ́ bá máa bẹ ọlọ́njọ́ da fún aláì kọ́ da fún aláì kéyàmà ètò ti dáná ọ̀rọ̀ kálukú ọlọ́mọ bàjẹ́ ètò kù díẹ̀ káàtó ọlọ́mọ bá kó tún ṣe gbogbo èròǹgbà kálukú wa ọlọ́mọ bá ètò dáná rẹ̀ ọlọ́mọ bá kó mu fẹ́ tó ti jẹ́ pípọ̀ dáná rẹ̀ táwọn kọ́ da ọlọ́mọ bá kó fi ìtọ́ da kó fi jà rẹ̀ fún wa subhanallahi wa hamdihi

tó jẹ́ bí kìí tó ṣe pé bẹ́ẹ̀ ìṣirò ìsìlámù bẹ́ẹ̀ rárá wọ́n tó bá jẹ́ mùsùlùmí ẹ̀ máa dáhùn ẹ̀kínú ìyá rẹ̀ tí ẹ̀ máa ní kápá láti ṣe pé lọ́sẹ̀ pé kọ́ máa gbé lọ sí ìgbà gbé lọ bòmí ṣé ọ lè ṣe rere ṣé o sì. alhamdulilayi wọ́n ti máa gbé yàn lọ sí kan ní ìlú tí òsì sí ìsìlámù rárá láti lọ sí sáré NYSC níbi tí yẹn mọ̀ pé kò sí mùsùlùmí rárá so tí yẹn ní prọ́sẹ̀sì pé gbé yàn lọ síbi tí mùsùlùmí wà àbí àkọ́kọ́ á rí pé ọ̀pọ̀lọpọ̀ ọdún mùsùlùmí wà ń bẹ̀ náà ṣùgbọ́n tí ti kó jẹ́ pé báyà ọ̀lágbára ń bẹ̀ lọ. bákan méjì rẹ̀ tí wọ́n ti gbẹ́rù ń bá àwọn akíta bá lọ síbẹ̀ ẹ̀sìn wa lè mẹ́hẹ̀ láwọn wa lè dàrú lè gbé wa lọ síbi táàtì rẹ̀sùn àti dáadáa ọ̀dà púpọ̀. àbí sì jẹ́ pé tí tòkọ́jẹ́ pé báńsì ń ṣe sábẹ́sì ti nàìjíríà náà lẹ́sìn sáwọ́ Allah àbí òye wa tó wọn lẹ́jà gbogbo àwọn mùsùlùmí náà tí wọ́n lọ sábẹ́sì wọ́n ń sáwọ́ ọlọ́run ọba nínú sábẹ́sì wọn nítorí pé ọ̀pọ̀lọpọ̀ tí ọ̀ka ìsìláàmù fún nígbà tí wọ́n bá débi tí wọ́n ti fẹ́ ṣe sábẹ́sì làwọn náà bá di ẹni tí ń propagate Islam lójijì nítorí pé wọ́n rí i pé ah challenges wà wájú mùsùlùmí lódodo tó torí de lẹ́yìn tọ́lọ́ wọn bá fún yín sí tẹ bá lè propagate islam bẹ́ẹ̀ ọlọ́run sàn yín lẹ́sàn rí àwọn tẹ bá ti mọ̀ pé ẹni lè ṣe islam sí yín náà tó dànù tẹ bá ní kó gbé yín síbò mi tọ́lọ́ wọn ti bá yín ṣe alhamdulilah wọn bá tó àtìkó tó ìkó tó lè pàṣẹ àti kọ́mí fẹ́ bá lò ṣé fẹ́ bá ti ní àti ní àti àti àti pé wọ́n ti bá fẹ́ sùn níbi àwọn bàbá tó lálẹ́ pé ṣé bàbá ṣe bẹ̀rẹ̀ jẹ́ kó jẹ́ kó ní kọ́ sí kíbla àti pé ṣé bàbá tó mọ́ kan bí ìgbọ́dọ̀ kọ́ sí kan ìwọ́n ti bá yín lọ́nà tó ẹ lè kírun lọ yẹn tó kọ́tù lẹ́kì àbí ètò kọ́tù. ẹ ó ti bẹ́ẹ̀ títẹ́ bá délùú tẹ̀ lọ yẹn tẹ́ fẹ́ lo iye ọjọ́ kan bẹ́ẹ̀ ni ìjọ yẹn náà lè fẹ́ padà. ẹ̀fẹ́ ṣèjọ́ méjì mẹ́ta ń bẹ̀ kọ́sùrù náà lẹ́ǹkì torí pé orin àjò náà níyìn dìde kọ́sùrù lẹ́ǹkì ń bẹ̀ lọ́wọ́ á ní wọ́n ní tẹ́ bá gbé bẹ́ẹ̀ dín sínú yàrá yín kẹ́ǹgbé sí bí ó ti ṣe jẹ́ pé ẹ̀ ní fi kọsẹ̀ sí àlùkìbìlà ètò dájú ni pé gbogbo bàtà bá fẹ́ sùn ètè bẹ́ẹ̀ dì bàtà bá fẹ́ sùn kárí pé a sùn lọ́nà tí ó fi jẹ́ pé irú oorun tá a sùn nù sàárì wà là ń sùn irú oorun nù sàárì òun náà ní pé kí wọn kọjú sáwọn kíbla kọ́fẹ́ gbé ọ̀tún rẹ̀ lélẹ̀ kó sùn lórí ẹ̀gbẹ́ ọ̀tún àbí òye wa so eléyìí ni oorun nù sàárì náà lóorun tó ti ká máa sùn nílé ayé ń bì tí ìyẹn bá wá sùn òfurufú pé kẹ́ ẹ sùn kẹfẹ́ lélẹ̀ gbàtẹ́ ń sùn lọ lóru kò tún burú pé kẹ́ ẹ sùn kẹ́ ẹ yí sápá àlàáfíà ṣùgbọ́n ètò burú ni pé kẹ́ ẹ sùn lórí ikùn yín ànábì sallallahu alaihi wasallam ní oorun yìí ọlọ́run ọba ọ̀fẹ́ nígbà tó rí títà àbí kan sùn tó fi kùn lélẹ̀ sàmì yàtọ̀ sílẹ̀ ńgbà tẹ́ bá sùn bẹ́ẹ̀ yóò ti kọ́kọ́ sùn nù ọlọ́run àmọ́ yóò tún tẹ̀lé ńgbà tẹ́ bá sùn tẹ́ bá sùn tẹ̀fẹ̀ yín lélẹ̀ kò burú tẹ́ sùn tẹ́fẹ̀ tẹ́ fi apá àlàáfíà lélẹ̀ kò burú àmọ́ kùn yín tẹ́ bá sùn ẹ̀wọ̀n á ní wọ́n ní tẹ́ bá ti jókòó ní mọ́sálásí kẹ́ mọ́kọ̀ tẹ̀sán kébìlà eléyìn àwọ̀ mẹ́rí rẹ̀ àmẹ́rí tó sọ pé mọ́kọ̀ tẹ̀sán kébìlà náà nọ́mbà tírì náà. ṣé a lè sọ pé àwọn tó bá nífẹ̀ẹ́ bíi ìrìnàjò náà

ìwọ ni léyìn àtẹyàn ṣe ìdúrà kó nù ẹ. láì gbélé bàbá èèyàn bàbá ilé èèyàn dání ó léyìn ló ẹ sọ pé ní bàbá èèyàn téèyàn lè fi lè bàbá èèyàn lẹ tí wọn bá kí ọ̀rẹ́ sí bá ti ń dáadáa àti pé bá ti dàgbà bẹ́ẹ̀ dàgbà yẹn kí lè tún lè bàbá yín kó yín ní náà nàbà nọmba fọ ǹjẹ́ sọ́yà mọ̀ pé ànábì ni ọmọ àkọ́kọ́ wọ àlìjánu bọ̀tẹ̀ tí ìrìkọ́tà máa ń gbọ́gbà ànábì ìdílé ó ti gbogbo wọ àlìjánu wọ́n ní bàtà àkọ́kọ́ ànábì Muhammad sallallahu alaihi wasallam náà kọ́ wọ àlìjánu àwọn tí wọ́n gbọ́ tẹ̀síìrì kan fún ànábì ìdílé ti ti wọ òun ti kọ́kọ́ wọ àlìjánu ó ti wà lálìjánu báyìí àwọn ọmọ bẹ́ẹ̀ níta àmọ́ nínú súnà ànábì sallallahu alaihi wasallam nìyẹn pẹ́ni kankan ní kọ́kọ́ wà lìjẹ́nà tó ajọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmà fànàbí wa Muhammad sallallahu alaihi wasallam ẹnìkan òní wà lìjẹ́nà tó ajọ́ ànàbí sallallahu alaihi wasallam kọ́dà tí wọ́n bá tún kó àwọn àlìjẹ́nà tó ajọ́ àlìjẹ́nà wọn ò ní sílẹ̀kùn fún wa àdìkánà bí oṣù kọ́kọ́ sí pẹ̀ fún wa fún oṣù wọ̀ bẹ́ẹ̀ eléyìí ni ti súnà ànàbí sallallahu alaihi wasallam fi hàn wa. Nàmbà fáìlì. Ẹ bá mọ́ àwọn

tó wà ní Ethiopia Habasha ìgbà tí wọ́n gbọ́ bá nàbì sọ̀rọ̀ láàyè sọ́lá tí hijira lọ sí Mẹ̀dínà gbogbo wọn lọ bá nàbì sọ̀rọ̀ láàyè sọ́lá Mẹ̀dínà. hijira alákọ̀ọ́kọ́ ní ti Ethiopia tòkà nàbì nìkan ṣe hijira lọ síbẹ̀ tó ń kan wà ń bẹ̀ tó jẹ́ tó pé kì í wọn kì í fún yàn lọ́dọ̀ rẹ̀ tó báyìí ìlànà tàbí hijira lọ sí ọ̀ lọ àwọn èèyàn díẹ̀ lẹ́yìn náà hijira kejì tún wà lọ habasha hijira alákọ̀ọ́kọ́ lọ habasha àwọn èèyàn lọ ìgbà tún yá àwọn èèyàn méjì àwọn hijira ẹlẹ́kejì lọ habasha hijira lọ sí gan hijira kẹta nínú ẹ̀sìn Islam mọ̀tìgbà tó pípé talákòókò àtẹlẹ́kejì náà ni so náà ló fi jẹ́ ìyọ̀kan so àwọn ti Madina ẹlẹ́kejì.

àwọn tó gba anabi gbọ́ láyé kálukú nígbà kálukú nígbà tó fi wọn ṣiṣẹ́ ma sòwò wọn tó gba àwọn gbọ́ngbà yẹn àwọn náà wà lùjẹ́ náà àmọ́jọ anabi sallallahu alaihi wasallam ni ó pọ̀ jù lálùjẹ́ náà. Number five. Number five ìbéèrè nọ́mbà four b yẹn ló pọ̀ jù. now now. ní àwọn wọ́n lé àdókè àtàkì àti ni wọ́n lò ni wọ́n fi ń mọ direction yorùbá kí wọ́n fi tẹ̀lé torí pa orí pa ẹsẹ̀ wọn orí pa ẹsẹ̀ wọn tí wọ́n tí lójú ẹsẹ̀ lójú ẹsẹ̀ wọn ni wọ́n wò pé èèyàn rìn débi. òṣèlú kan náà fi sọ bọ́ọ̀lù sọ̀rọ̀ àgbà tí ń lọ yẹn ó ti gba ẹnìkan tí ń dára pé gbogbo ibi táwọn bá rìn gbà yóò tẹ ẹran gbàbẹ táwọn ẹran yóò fi rìn gbàbẹ tó yẹ kí wọ́n pa ojú ẹsẹ̀ wọn rẹ̀. ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwọn kèbèrè tó tọ ojú àwọn ẹsẹ̀ yẹn náà débẹ̀ títí wọ́n fi mọ̀ fáwọn ẹ̀ka òkúnkè.

wọn lẹni tó ti máa la pé ńgbà tí ọba kàwé ikùn ní máa dàdé lẹ báwo tún lè léyìí ọlọ́run ọba ọ̀fẹ́ rú rẹ ìdàkùndínlẹ̀ burúkú nìyẹn lẹ́yìn náà kò dájú kan ju olórí irú olúwa rẹ̀ nítorí kó súnmọ́ kẹ́kọ̀ọ́ yẹn àbí òye wa nítorí ojókòó tí ọ̀wọ́ rí ọtí adúdọ́dọ̀ náà pé kò ní wo orí rẹ̀ tó bá da ọkùn délẹ̀ torí kọ́lọ̀ kórìíra ru oorun yẹn kò sún àmọ́ ọkùn tó da délẹ̀ ọlọ́run kórìíra rẹ̀ tàbí òye wa lọ́jọ́ bó ti jẹ́ nàmbà sẹ́fẹ̀n parí kúkà. pé babaláwo kan lọ sọ fún ọ fún ànábì wa bẹ́ẹ̀ àwọn ọmọ bẹ́ẹ̀. abe amale na kini ya alenu ti babalawo ba sọ pé kini ya alenu bẹ nítorí pé àwọn babalawo tẹ rí yẹn àwọn náà máa ń tó tọ ṣùgbọ́n kò ló tọ wọn rí òótọ́ kan irọ́ irọ́ mọ́kàndínlógún ó di mélòó ọ̀dọ́gọ́rùn irọ́ mọ́kàndínlọ́gọ́rùn ó di mélòó ọ̀dọ́gọ́rùn irọ́ náìtí náì òdodo kan ó di mélòó ọ̀ndrẹ̀d. tẹ̀sán máa rọra mú eléyẹn. tọ́jú òdodo kan tí wọ́n fi tọpasẹ̀ ànábì débẹ̀ kí ni yàrá lẹ́nu bẹ̀. wọn gbọ́ kò fà ni wọn ni wọn èèyàn sọ òdodo kan ọwọ́ àparọ̀ ninety nine tó olódodo lélẹ́yìn àbí òpùrọ́ òpùrọ́ burúkú tí wọ́n ibi tí lẹ́yìn láti mọ̀ pé bẹ́ẹ̀ ló ti jẹ́ awa àwọn ọmọ ọgá bá wọ ara àgbẹ̀ náà àti ọmọ ilé ìmọ̀ kọjá lọ bẹ̀ àwọn ìwà pé á ah, ọmọ ilé mú balẹ̀ wáyé wa ẹja pàṣípàrọ̀ ẹ̀ pákírù rẹ̀ mọ́bì ní ìgbò àwọn àwọn pé kí ni tá a gbẹ̀ yín lẹ́nu rẹ̀ káàdì ó ti tẹ̀ mọ́ kí ni ìsìláàmù wí nípa irú àwùjọ alhamdulilayi wọn anabi sallallahu alaihi wasallam pa wá láti ẹ̀kọ́ táwọn ọ̀pọ̀ máa lé nínú àwọn àdéhùn tó gún régé tó sì pọ̀ àmọ́ ẹ pa ẹ mẹ́tẹ̀ rúurú òkè eléyìí àfikún ti yín nù ẹ fẹ́ pa kan á ní orí ni kọ́kọ́ èrò kọ́ má gì tó eléyìí wàhálà ti yín nìyẹn ẹ sá ti pa àwọn olùmọ̀ wá sọ sábàbí tó fà á sanabi sọ̀rọ̀ bá àlùsọ́là fi ní ká máa pa wọ́n ní tuntun sọ anabi ibrahim aleyhisselam sínú ná kò sí nǹkan kan nínú kòkòrò lẹ̀ àfikọ́jẹ́ pé gbogbo wọn wọ́n ń pa iná yẹn ni pẹ̀lú bá ti lágbára ma ṣùgbọ́n máa lé òun fẹ́ iná yẹn ni pẹ̀lú bí atẹ́gùn ẹnu rẹ̀ ti ṣe máa pípọ́ tá máa jò sóni. ẹ wá wo ọ̀ràn bàbá àkọ́kọ́ bó ti ti kó bá àwọn àtìrẹ́dìrán.

tẹ́bá so nǹkan mọ́kùn ó súnmọ́ pípẹ́ tètè ní release ju kẹ́ ẹ̀ dákun délẹ̀ lọ. àlọ́ ọlọ́run kórìíra ru ètò ẹ̀fẹ́ sí wọn. sòkòtọ́ náà bẹ́ẹ̀ bàbá tẹ̀. lórí ìdúró báwò. kò yé mi wọn ló lójú bàtà dáná bí sọ̀rọ̀ wá sọ̀rọ̀ wọn wọ lórí ìdúró wò. aláìmọ̀ báwọn ẹbí ni ká mọ̀ bàtà lóòrò àbí bẹ́ẹ̀ kọ́ ni ìlú ọmọ náà àrí gbogbo ẹ̀. bẹ́ẹ̀ ni mi ní kí àwọn ẹ̀yẹ́ kàtà lọ fún wọn kọjá wa lẹ́yìn tí bàbá ti ń jẹ́ báyìí rẹ̀ ṣẹ̀dá. tó àti tábà tó lọ́rọ̀ wọn kọ́ sílẹ̀ wà àti tábà tó lọ́rọ̀ àti ẹ̀ta òkú ní tà àti ìṣẹ́. ẹgbẹ́ tí ni pé àgbẹ̀ gbọ́dọ̀ tàbá bá ti láyé pé àníyàn wọn wà kò sí táwọn ọlẹ́gbà náà ní wọ́n ní mọ̀ nípa àníyàn tí a bá ti bóyá àníyàn wa nípa àdéhùn aláṣẹ ká ní ọmọ dàpọ̀ nílé táwọn ọmọ ẹ̀ka náà wọ́n ní mọ̀ nípa rẹ̀ wọn ní sẹ́màlẹ́kọ̀ ọmọ ọkọ̀ gbogbo tẹ́tà bá ti àtọ̀rọ̀ tá a bá sọ àti tó gbogbo tẹ́tà bá ti a máa dá níyà sí táwọn mọ̀lẹ́kà náà máa níyà wà rí alakula hàn gbogbo tẹ́ bá ti ní tí bá sọ lọ́rọ̀ mọ̀lẹ́kọ̀ kọ́ ọlọ́ni kiraman katibin ya'lamuna ma taf'alun níta ẹ̀sẹ̀ níta wọn mọ̀ àmà níyà yín ọlọ́run mọ̀ àti rí ni láàrin yín àtọ̀lọ́ọ̀ ọlọ́run máa níyàn yín ọlọ́run fà níyàn yín hàn yín àbí òye wa ọlọ́run bùkátà kó fún ọkọ náà kó tó rántí gbogbo sẹ́yìn ọlọ́run ọba ìgbàgbé wa máa gánà ọ̀rọ̀ bóká nàṣẹ ìyá olúwa rẹ olùgbàgbé ọlọ́run bùkátà màlẹ́kà tẹ́lẹ̀ náà tí ó kó tẹ kálukú hàn jọ gbẹ̀ndà ọ̀kẹ́yà ọba ká bẹ̀rù torí pé kò sí gbé pamọ́ ọlọ́run ọba níyàn wa náà lọ́pàá ló tó bá ti gbèrò láti ta ìdá tó o bá sí ò ní gbẹ̀sẹ̀ tó sẹ́wọ̀n ká níyàn lélẹ̀ yẹn ọlọ́run bá máa níyàn yẹn ọlọ́run yóò fi san yín lẹ́sàn lórí ẹ̀ ṣùgbọ́n ìjọba ti ń sẹ́ àbẹ́ bá sọ lọ́rọ̀ àwọn ẹlẹ́kọ̀ọ́ kọ̀ tó èyí tí wọ́n ní wọ́n kọ́ ládàá fún yín gbà ládàá rẹ̀ yẹn wọ́n sọ wọn bùkátà kíkọ́ lẹ̀ ọlọ́run sọ fún màlẹ́kà kíkọ́ kọ́ lẹ̀ ìtumàlẹ́kọ́ tó àti pé ọ̀rọ̀ ọlọ́run yàtọ̀ sọ́rọ̀ èèyàn ẹ wọ́n bá ti pọ̀ tó yìn gbogbo apáta wọn pọ̀ tó wá lẹ̀ kò sí lẹ́nu èèyàn ti lè yàtọ̀ gbogbo ẹ̀wọ̀n kọ́ lẹ̀ kò sí bọ́wọ́ èèyàn ti lè yàtọ̀ téèyàn lè gbogbo ọjọ́ máa ń báyàn sọ ọ́ lẹ̀ téèyàn ṣùgbọ́n àmàlẹ́kà yẹn àwọn alápọ̀wé làwọn nǹkan kan kì í sábà pé ń kí gègé wa tán lásìkò yẹn lójékélé yọ ọgọmọ alọ kàlá gbogbo wa lè jọ sinimá lójú èèyàn ẹsẹ dáadáa kó tó dijọ́ tí ó dò tọ́ ìjọ tí èèyàn ọ̀fẹ́ máa kábàámọ̀ pé tí wọ́n bá ti máa ní tí wàá ní wúlò fún yàn béèrè tó parí. ìgbésẹ̀ yìí pé ìgbà tí èèyàn ti ṣe ìgbé ká èèyàn lè nífẹ̀ẹ́ lọ́wọ́ àti tọ́nà àti jẹ́nìbá nífẹ̀ẹ́ mo rẹ́ lè gba àwọn nǹkan àìsàn mi tọ́lọ́ nífẹ̀ẹ́ bí abẹ́ kàbá arọ́fà nǹkan kan àìdá ṣé pẹ̀lú pẹ̀sí yẹn ní kí ẹ lè máa sọ̀rọ̀ kọ níbi àyẹ̀tọ́ sọmọ ẹ̀ ní arọ́fà àyẹ̀tọ́ sọmọ ẹ̀ ní kàbá abẹ́yẹn sọ̀rọ̀ wọ́n á ní kí gbàdágbé kéèyàn nífẹ̀ẹ́ sí tọ́lọ́ bá bá nífẹ̀ẹ́ sí bẹ́nu ìmánì so èèyàn nífẹ̀ẹ́ sí káàbà èèyàn nífẹ̀ẹ́ sí àràfà tí wọ́n á lè sọmọ musẹliba mina tọ alakula hal ìtọ́ da ni kíkẹ́ má yín bẹ́ẹ̀ torí pé tẹ́ bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ẹ̀rù ń bà wá nígbà tó máa ní káábàdà ọlọ́yàgbẹ́ àbí kò ẹ mọ̀ pé yóò mú wa lọ bá àbùkù kan tí òye ká bá àbùkù kan àbí òye wa kò ká mọ̀ sọ̀mọ́ wa bẹ́ẹ̀. Àṣe ẹ̀gbáàmù tó wẹ́sẹ̀ bá máa ṣe ẹ̀gbọ́n tó wá fún jáde pé a ó ti padà ní tó téèyàn bá wá kí ni. Bó ló ṣe leak? Bó ló ṣe leak? Ọlọ́run kára àti ká lẹ́sẹ̀ sí àwa lọ á ọ̀daràn ni àwọn tó bá dé. wọ́n fẹ́ bẹ̀rẹ̀ pé àwọn tó wá mú pẹ̀sẹ̀ jáde ń kú tó kí wá ní ẹ̀tọ́ mùsùlùmí tí mùsùlùmí bá ṣe fóònù náà bá wọn ọgbẹ́ ni o àbí tó fi ìmọ̀lì ṣe pé wọ́n ṣàlà. alhamdulilayi wọn ní tá a bá ní ìdánwò kó tó wá dúdú ọ̀dánwò àti ìbéèrè ti tú àwọn ti mọ ọdún tó bí àwọn kí ni ìgbésẹ̀ tí àwọn lè gbé sí ọlọ́ni wa ta'awanu 'alal birri wat taqwa. ولا تعاونوا على الإثم والعدوان أما أنا إلا أولو ريسي àti dídìtẹ̀ torí délé ẹ̀yin ẹ má bàa àwọn ọjọ́ kan nínú ẹni tí wọ́n kà ẹ̀ka ẹ̀kọ́ yín kó yé dáadáa ẹ dì í mọ́wọ́ ó lè má yé lónìí yóò yé lọ́la gbogbo ẹni tí wọ́n ń ka ẹ̀kọ́ tó ń dìpẹ́ǹdì lórí kó ń ti rí ìdánwò kó ń ti rí béèrè tí wọ́n ṣe nù ìdánwò fún yín sábà pàtì dáadáa sẹ́yìn pé ọ̀pọ̀lọpọ̀ wà tó yẹ kí wọ́n máa ń depend lórí previous questions pé láwọn ọdún tó kọjá inú wọn máa béèrè irú wọn ni wọ́n fail kódà kó ṣe pé irú béèrè nǹkan wọn wà béèrè à ń bọ̀sibọ́sí pé olùkọ́ lè yí padà tó bá kó olùkọ́ tó ní irú ẹ̀kọ́ yẹn bá gbọ́ ó yẹ kó fi hàn ipò mọ̀ tó ń ṣe tó bá ti mọ̀ pé question ti leak tó bá ń kú dẹ̀dẹ̀ tẹ́ wọ ìdánwò yẹn kó sì yí ìbéèrè padà. sọ̀rọ̀ pé ìrònú òdòrí kálukú kodò àbí ẹ̀kọ́ ni ẹnìjọ́ ọmọ sunkún ọmọ sunkún ẹ máa dé pè fún olùkọ́ pépè kíni nítorí dẹ̀ wí mo lè béèrè náà kí a ìbéèrè tá a rí ọjọ́ lẹ́yìn ọ̀kẹ́ ah, wọn náà rí béèrè <laughs> torí délé ẹ̀yẹ má ba ọjọ́ kan lọ ẹni tí ń ṣe bẹ́ẹ̀ o torí tẹ́ ẹ bá dára dérú ẹ̀ lè tú lọ́dọ̀ àwọn ẹni tó jẹ́ alákòóso lẹ́kọ̀ọ́. wọ́n mọ̀ pé irú ẹ̀ ṣẹlẹ̀ wọ́n jẹ́ pé ọmọ ṣẹ́jú márùn-ún péré ni wọ́n lè kọ́ pààrọ̀ béèrè àbí òye wa ó lè ṣẹlẹ̀ àbí ò lè ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ó sì fail nítorí de eléyìí lẹ́yìn náà ẹni tẹ́pọ̀ tí ń kọ́ bá dáa lójú kí ni wọ́n fẹ́ fi béèrè ṣe gan pé o ti jáde àbí ó ti jáde àwọn olódò ni máa wá ru eléyìí tẹ́pọ̀ tí yẹn kọ́ bá ti dá yẹn lójú kí wọ́n béèrè anything kọ́ńtà tí wọ́n sábòsì nígbà tí wọ́n bá máàkì tí wọn bá ti ní sàkó sí kíní bọ̀ lẹ́rù débi tí wọn kọ yín náà wọn bí yín àwọn ìgbà tó ṣe pé gbogbo àsìkò wa la fi ráre ń gbà mí àdààmú àwọn àwọn akíni wọn béèrè ẹsìn máa kọ́ ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n kọ́ alẹ́ kọ́ tó jẹ́ one thousand pages ọ̀pọ̀lọpọ̀ máa ní no wọn ní béèrè léyìí eléyìí wọn béèrè wọn ní béèrè léyìí eléyìí wọn béèrè ìyá máa sọ́dí ọ̀kan kò ní sọ́dí ọ̀kan àwọn ìyá gbé béèrè jáde gbogbo tí ò sọ́dí gbogbo ẹni tó bá gbọ́n láyé kì í pé kèé géèzì pé eléyìí ni wọ́n béèrè wọ́n ní bẹ́ẹ̀ torí tí wọ́n bá ti ń géèzì yín ibi tó ti fẹ́ẹ̀lì nù. ó jẹ́ ọwọ́ wa o ẹni tó bá fẹ́ kẹ́kọ̀ọ́ láyé tó fẹ́ ṣàtẹ̀yẹ̀gì kìí ṣe ìdánwò ni ó fi síwájú. ọ̀pọ̀lọpọ̀ tó jẹ́ pé ìdánwò ni wọ́n fi síwájú láyé wọn ò mọ nǹkan kan mọ́ lónìí. ó sì lè jẹ́ pé the best student nígbà tó jáde. so irú wọn tún lè di lecturer tó ti pé ọmọ kílò lòun á jẹ́ akẹ́kọ̀ọ́ agbọ́kẹ́yìn ni the the best thing I get the best yẹ kó fi pàṣẹ so àmọ́ tó bá pẹ́ pọ̀ yẹn lọ kà kúkú pípa ọmọ tó pàṣẹ dáadáa náà pọ̀tẹ́ kọ́ sẹ́kù lórí rẹ̀ lẹ́yìn ìdánwò gbogbo ọ̀pọ̀lọpọ̀ akẹ́kọ̀ọ́ tó bá ṣe ìdánwò èèyàn mẹ́sàn-án nù wọn tí wọ́n ti lè jáde nínú hall náà ti ṣe ìdánwò nǹkan tó kọ́ dùn ní lórí wọn mọ́ lórí ọ̀dọ́ pé mo ti pọ̀ fún wọn. irú ẹ̀kọ́ wa nù ẹni tó bá yẹ pé ọkọ̀ ẹ̀kọ́ nítorí gbó lè ṣèdánwò ni gbígbà tó kàn fowó bàbá rẹ̀ ṣòfò ní náà tó pé ẹ̀kọ́ náà ń tún yàn bí ni tẹ́kọ̀ọ́ bá sẹ́kù lára rẹ̀ ó túmọ̀ sí pé bí kò ní kó a sọ̀rọ̀ ọlọ́run wá pé ẹ̀jẹ̀ kí lọ gbé tíra kò sí kankan lórí kan a sọ̀rọ̀ ẹ̀ wà láì ọ yẹ kí nǹkan kan kù lórí ma fi fi ní nítorí délé ọlọ́nkọ́nà wa lọ́wọ́ o ìdánwò kìí sùn ní ráàyà nínú ẹ̀kọ́ téèyàn máa ń kọ́ láyé ṣùgbọ́n wọ̀ sí ìlànà sòtéèyàn máa ti ní gbìyànjú ọlọ́wọ́ bó fi mànà ọlọ́wọ́ bó fi mànà gbogbo bàbá tí wàá lè kẹ́kọ́ tó kò tó mú ayé gèjà máa ẹja tó máa bẹ́ lọ wàláhì ìyẹn máa ń ṣe ìdánwò gbà mí tó yẹ pé tí ìwọ gan tó bá tún wá rìváìsì ń tọkọ sí ń tọ́ wà nínú àkọọ́lẹ̀ wàá rí kó sàwọn mistake tó àmọ́ ó rí kó o ti gba hundred over hundred wọ́n ti sọ pé àwọn yẹ wò àwọn tuntun yẹ wò àwọn asubhanala ah, ẹnì kan ọ̀gbá gbogbo ẹ̀kọ́ yìí rí. ìwọ́n ti máa gbé wọn sábà ṣe ń tó àṣírí ara rẹ̀. àdúrà nígbà kì í sagbára torí délé ẹ má ti pẹ́ǹdì lórí pé mo brilliant mo mọ tí mo ṣe èmi tó mo gọ̀ èmi ṣe dẹ́pẹ́ ọ̀ wá ní bẹ́lọ̀ máa bẹ́lọ̀ gbogbo báyìí ẹ̀jẹ̀ arántí àdúrà kẹta náà fi sọ̀rọ̀ máa rí sọ́nà tó fún Ali bin Abi Talib radiyallahu anhu ọgbọ́dọ̀ wọn lẹ́nu wa nínú fún tí a máa ti láyé yìí ànábì fún Ali bin Abi Talib ládùn àìkú gbogbo tó bá fẹ́ dáwọ́ ní ma sọ Allahumma hdini wa saddidni Allahumma hdini wa saddidni Allahumma hdini wa saddidni ẹni tó bá ti ha kọ́ ha ẹni tó bá ti ha kọ́ kọ́ fẹ́ni tó bá ti ha ẹ lè kọ́ ní transliteration fẹ́ni tí o bá ti hàn eléyìí jáde àtàlẹ́ bisalòlá àtàlẹ́ tó ti kọ́ àlèbí náà bìtọ́ rẹ̀ kó gbogbo tó bá fẹ́ ṣe láyé máa wì allahumma hdini wa saddidni without number allahumma hdini wa saddidni kódà kó ti pé dáhùn náà ló fẹ́ ṣe ọmọ kó fi ọ̀sẹ̀ gbọ̀ngẹ́ tọ́lọ̀ bá fi ọ̀sẹ̀ gbọ̀ngẹ́ ó lè kọ́kọ́ kó kọ́ kó sì pa tọ́lọ̀ ọba ọba fi ọ̀sẹ̀ gbọ̀ngẹ́ wàá rí pé tó wà bẹ̀ gan lọ́kọ̀ wọ́n tún lọ rìváìsì ẹ̀ wọ́n tún pé àlótò náà lọ gbà tẹ́ẹ̀.

对，聊到哪个？刚